والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الرابعة والثلاثين وما بعدها من سورة الأعراف أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون اللهم بارك إن آية بير لكري آية يعني للغة إن سورة الأعراف وصلى يسوع نكبر بوتسي جايكي وقالوا ما قوكا gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo èèyàn kọ̀ọ̀kan ni ló nígbà tó bá dá fún àsìkò tó sì dá fún ní wípé yóò filẹ̀ ayé sílẹ̀ ìgbà náà ni yóò filẹ̀ ayé sílẹ̀ lásìkò yóò bá ti tó kò sẹ́ni kankan tó lè kán nìkan lójú kò sì sẹ́ni kankan tó lè mẹ́nìkan kú ṣáájú bá ọlọ́ni wa li kulli ummatin ajal gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan iná wọn ni wọn ní ìgbà tọ́lọ́wọ́n bá dá fún wa ìjọ tọ́lọ́wọ́n bá dájọ́ ẹ̀mí gígùn lé lórí ní ìgbà tí ọjọ́ ìbá tó pé ẹni wọn tó di ẹni tí ó sì má bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tọ́lọ́wọ́n bá dájọ́ ẹ̀mí gígùn lé lórí. bọ́jú oníkálukú ọba tí ìpè kò ní lọ o ẹni tó lọ́n sì dájọ́ ẹ̀mí kíkúrú lé lórí to rẹ̀ tó ibi tó bá kúrú ma bọ́ba ti pé òun náà lọ nìyẹn o ìdí jẹ́ pé tá a wọ́ sílẹ̀ ayé o ọ̀kọ̀ọ̀kan náà là máa lọ ìgbà tí àkókò kálukú bá ti pé kò sí ti dá kò sí ní tí múni mọ́lẹ̀ àìtí ìpé àsìkò ńlá àìtí ìkó ọmọnìyàn lásìkò bá ti pé ńkọ́ ikú ti yá nìyẹn torí ẹ̀ adúpẹ́ fọ́nà tó ṣe é pé ìpè gbogbo yìí àsìkò tí èèyàn lọ yìí ọlọ́run ló pé gbogbo rẹ̀ ọwọ́ ọlọ́run ló eléyìí tó láti fi ni lọ́kàn balẹ̀ torí tó bá jẹ́ pé ọwọ́ èèyàn ló bá wà ní ohun tó dájú òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìbá ti kú kọjọ ọkùnrin wọn tó pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọ̀bá ti sẹ́kù tó ń ti kọjọ ọkùnrin wọn ti lọ ṣùgbọ́n gbà tó sì kọ́wọ́ ọlọ́run ọba ló wà kò sì fi hàn nìkan ìgbà wo lẹ́nìkan kò láyé ọjọ́ nǹkan tí ó tó dúpẹ́ fọlọ́run ọba lórí ẹ̀ èyí tó dá fún kálukú tí o bá ti pè oníkálukú ọmọ ní lọ walikulli ummatin ajal gbogbo ìjọ kọ̀ọ̀kan lọ́la kókò tiẹ̀ àkókò tó lọ́wọ́ bá dá òun náà lọ mọ ọgbọ́n tó dópin ti ń bẹ pẹ̀lú ẹ̀ èyí ti rí tẹ̀mí eléyìí fi gùn jọjọ títí eléyìí fi kúrú gidi ọlọ́wọ́n ọba nìkan ló máa ń ṣe tó bá fẹ́ tẹ́nìkan ò sì tó láti bí léèrè nípa ntọ́fà tó fi rí báyìí tí ò fi jẹ́ báyìí gbogbo ọjọ́ kọ̀ọ̀kan iná ló ní iye ìgbà tí ẹ̀tọ́ lọ́wọ́ bá dá fún ṣé ìgbà tó lọ́wọ́ bá ń dá fún kálukú yìí tó ní í ṣe pẹ̀lú kó ti rí ní tí ó rò kóun yẹ kóun ó ṣe nílé ayé gbèsè ni àbí kò tiẹ̀ ní àjọṣepọ̀ kan kò sí àjọṣepọ̀ kan tí ń bẹ láàrin rírí ń gbèsè àtàìrí ń gbèsè lásìkò bá èèyàn lọ náà bẹ́ẹ̀ ni lásìkò bá èèyàn lọ nù wọ́n lọ tó fojú sùn láyé wọ́n lọ tó ọfẹ́ ṣe wọ́n lọ tó sùkú tó bá ti rí se ọmọ pé orí ṣe nítòsí wá ṣe nílé ayé ọlọ́run ní kí wọn náà kọjá wa. tásìkò bá ti tó tó náà nù mo gbàgbé fìlà sílẹ̀ kò pé kíkọ́ ọmọ mu ọ lọ ẹ̀jẹ̀ ń kó bàtà mi kọ̀ọ̀kan kú tásìkò bá ti tó ìyẹn ń lọ nù ẹnì kan ò sì sí tó tó góńgò tó ju agbára àti kú lọ ní ìgbà tásìkò kú bá tó kò sí bẹ́yẹn sì lè jẹ́ kò sí ní tí wọ́n lè máa pera rẹ̀ kò sí ní tí wọ́n lè máa pè é àyàfi kásìkò kú ọmọ ti pè kásìkò kú bá gbé báyìí yọ pa ọkọ ni bí ìgbà tó ṣe kúrò náà kọ ni akínkanjú táwọn èèyàn ń rà tí wọ́n ń sà tí wọ́n ń gbé gẹ́gẹ́ yọ pàtó ẹ bí ìgbà tó tẹ̀ wálé ayé ni kásìkò kú bá dúdú yọ pa ọ̀lẹ tẹ́lẹ̀ náà òkúkú lè tu tẹ̀tẹ̀ kásìkò kú bá pé ọlọ́lá tá ń pè ní ẹni tó ní ọlá tó tóbi láàrin yín níbi ẹ ti ṣe máa wọn náà ti ṣe ṣubú kalẹ̀ nù bí ìgbà tí o ti ẹsẹ ilé ayé rí àwọn ẹni tó níjọba àwọn ẹni tó wà nípò ńláńlá lásìkò kùtù wọn náà bá tó wọn lọnà àwọn olùmọ̀ ńláńlá lásìkò ikú tí wọn náà bá tó kò sí kò sáyà kan téèyàn lè kà tí òfin ni lọ pé ṣé máa ń kalà kọ́díjà kùn lójoojúmọ́ wọn ni kò ní kú lọ́jọ́ náà kòkòrò sáti máa rí pọ̀ mójútó kíkẹ́ rẹ̀ lójoojúmọ́ fún bó ṣe ń wé nǹkan wá rí bó kú bó ní kú lọ́jọ́ kú bá ti pé ìyẹn ń lọ́nu kò sí nǹkan kan tí ń mọ́ni lọ́wọ́ ká má kú nígbà tọ́jọ́ kú bá pé eléyìí ò túmọ̀ sí ìsọkúsọ eléyìí tápá kan nínú àwọn èèyàn tí wọ́n ń sọ pé ìsọkúsọ náà jánà ìsọkúsọ náà ni pé pé màláìka kú tó máa ń gbẹ̀mí ẹ̀ wọ́n ló lágídí púpọ̀ wọ́n ní tí ìbá ṣe pọ̀ lágídí púpọ̀ áá ibi ṣe máa gbẹ̀mí tí ò tiẹ̀ ní bojú ẹ̀yìn kèsì pé ọ̀rọ̀ agídí àwọn mẹlẹ́kà ìṣẹ̀lọ̀ nítorí ọ̀nba fi pa wọn láṣẹ láwọn mẹ́sàn. iyejú èèyàn tí mẹlẹ́kà tí ó gbẹ̀mí rẹ̀ lónìí ọlọ́run ti fi yé ó ti máa ebi kébi wọn lè sá lọ ebi kébi wọn lè forí pamọ́ sí mẹlẹ́kà yọkàn wọn lára yọ gbẹ̀mí wọn ọba àsáwọ náà àpáta kọ sáwọ náà òfurufú kọ sáwọ náà òkun lásìkò ọba ti pè ní lọ́mọ òkú ọ̀sáàbì kan lásìkò bá pé kò síbi tí èèyàn sá pamọ́ sí láyé tí màlẹ́kà kú ni wàá gbẹ̀mí rẹ̀ torí ẹ̀ fa idha jaa ajaluhum la yasta'khiruna sa'atan wa la yastaqdimun ní ìgbà tí àkókò kálukú bá ti pé o àsìkò àti kú kálukú tó bá tó la yasta'khiruna sa'a kò síjọ́ lọ wọn lára àṣẹjú kan àní lọ wọn lára àṣẹjú kan wala yastaqdimun kò sì síjọ́ kan wọn lójú kún okú kásìkò tó tó pẹ̀lú àṣẹjú kan subhanallah àkókò gangan gangan tó lọ́nkọ́ kó kú náà ló kù. onílé kò sì ní dín èèyàn ti máa sàárè ọdún kan tí àárẹ̀ yìí pé ó burú jáì ìjà ti gbé dé ibi tí wọn ti máa tọ́jú rẹ làwọn kan ti máa òkú sírò eléyìí lọ ẹ̀ka ẹ̀gbé wa eléyìí yóò kú náà ni yóò sì ṣe ọdún kan láì jẹ́ kó kú tó kẹ́ńtọ́ lọ́wọ́ wọ́n tọ́jú rẹ̀ títí títí wọ́n ní a ah, ẹ padà máa gbé bàbá yìí lọ lé o àwọn ọmọ táwọn lè ṣèṣe yóò tún délé ó tún lè sọdún kan mí nílé kó tó wá di pọ́jú ó pè títọ́lọ́ bá ṣe tán tí ó pààyàn iná ni máa pààyàn torí ẹ sọ pé wa kam min sahihin mata min ghayri illatin wa kam min saqimin 'asha hinan min ad-dahri ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ẹni tí ara rẹ̀ lè koko tó gbádùn ìní wọn máa máa kú láì jẹ́ kó ara ẹ̀ka sí wọn lọ́kàn jókòó ní lábàá sì rí i pé alágbọ́já dìde kò ti lọ náà ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ aláàárẹ̀ ló sì wà tó ṣe pé wọ́n tún lo ìgbà díẹ̀ sí nínú gbèsè ayé tó ń ta àárẹ̀ tó ń ṣe wọn mélòó mélòó la aláàárẹ̀ tá à ń tọ́jú tó nǹkan kan ò ṣe é kóso kọ́ wa tá à ń tọ́jú rẹ̀ tá à ń gbóúnjẹ wa tá à ń gbóúnjẹ tá à ń gbá bọ́ọ̀lù tá à wa tá à ń gbá bọ́ọ̀lù nura tá à ń gbogbo ẹ̀ àwa láti kọ́kọ́ kú kó wọn tó kú subhanallah tásìkò kálukú bá ti tó sẹ́ kò sí ti ọlọ́la wọ́n pe gbogbo babaláwo lé ayé tó gbàgbọ́ yẹn wá kí gbogbo wọn máa pe ifá wọn kó wọn máa pe gbogbo ẹ̀ gbogbo ohun tó wù kí wọ́n ṣe fún ìṣẹ́jú kan torí tẹ́lẹ̀ náà kí ni wọ́n mọ̀ irọ́ lásán. bákan náà tí gbogbo babaláwo ayé bá péjọ láti pé kó o kú kó o tú kásìkò kú rè tó tó wọn ò bí wọn dáa ó ní kú àfi tásìkò rẹ̀ bá tó. torí ẹ ẹnìkan wá bẹ lọ pé kó kú kásìkò rè tó tó àbí kó o kú ńgbà tásìkò tó kò lè gbà tásìkò bá ti tó èèyàn ń lọ náà nù adéhùn ọlọ́run wọn fa idha jaa ajaluhum la yasta'khiruna sa'atan wa la yastaqdimun ní ìgbà tí àkókò kálukú bá pé kò sí ní ti lọ lára kò sí ní tó lè kàn lójú ẹ̀yin lẹ́yìn máa ṣàdúrà kíkékẹ́ lẹ́yìn kọ́ ọmọ gbà wájú kó níwájú kó ọmọ gbẹ̀yìn àbí kó níwájú kó níwájú àbí kẹlẹ́ kó níwájú ọgbà yín lẹ́mọ́ bẹ́ẹ̀ tí wọ́n sọ ẹ̀ kékin ẹ̀dọ́ ọkọ dé ẹ̀dọ́ ọkọ délé ayé wọ́n máa jẹ́ pé oní ọ̀kan ìkù àwọn ọmọ yín tẹ́ bí wọ́n máa jẹ́ pé àwọn yóò kù sáájú yín gbogbo ilé ẹ̀ tàn ra ẹ̀ jẹ́ dásìkò bá tó yọ àpò yìí kò sí tọkọ lọ́n pẹ̀lú pé bàbá ò ti kù tọ́ máa fi ń kú kò sí tọkọ lọ́n pẹ̀lú kọ́ ọmọ tí ìrìn kankan gbèsè láyé kí wọ́n fẹ́ kú sí kò sí tọkàn lọ́rùn pẹ̀lú wípé ntí ń sè látijọ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ jiná ni ó yọ abọ́ kíkún wọn bẹ̀rẹ̀ sí ní mú jẹ́ ni ní kú dé yìí wàláhì kò sí tọkàn bá wa lásìkò bá ti pé èèyàn lọ ni tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó tí àbí lóòjọ́ tó sì ń kú lóòjọ́ náà kí ló dé tó tí ò tí jáde sáyé ń kú sínú ìyá èyí ti rí tọ́mọ tí ó tó wọlé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń kú èyí ti jẹ́ òbí jẹ́ ike yọ kẹ́kọ̀ọ́ parí ó kú dẹ̀dẹ̀ kó máa jẹun ẹ̀kọ́ tó ló ń kọ́ lọ́lọ́wọ́n bá mú lọ. torí ẹ̀ ọ̀pọ̀ òbí náà lọ́wọ́ tó ṣe é pé gbogbo wàhálà tí wọ́n ń ṣe gbogbo ìyà tuntun jẹ wọ́n bọ̀ láti gbèsè ayé wọn ọlọ́run bá sí nàkà wọn ọlá nàkà wọn ó kúkú wọn máa jẹun ọlọ́run bá sì yọ wọn kó la o bọ́lọ́run bá bá ti ṣètò ló máa ń ṣẹlẹ̀ sáwà sí gbàgbọ́ báwọn bọ́lọ́run bá ló máa ń pààyàn sáà gbàgbọ́ bọ́lọ́run ti kọ àkọọ́lẹ̀ ìjọ ti kálukú ọ̀lọ́ àti pé àkọọ́lẹ̀ kò lè tà sí sáà gbàgbọ́ wípé ẹnìkan ò sí tó lè dáni dúró nígbà tí kò bá lọ ya tó a sì mà pẹ́ẹ́nìkan òsì tó lè ká wa kó ní ìgbà tásìkò tó ọlọ́run bá ti tó ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run káyé gbé ntọ́jọ́ tó ọlọ́run fún yàn káyé sọ pé ó lè ká ní kó lókè pẹ̀ ṣáájú kásìkò tó ọlọ́run tó tó ìgbàgbọ́ kẹfẹ́ líle lẹ́yìn kìí ṣègbàgbọ́ tá a mùsùlùmí kódà lọ́dọ̀ ahlu sunnati wal jamaa ìgbàgbọ́ ń bẹ wípé tẹ́nìkan bá sáyàn ládàá àbẹ́nìkan yíyan bá àbẹ́nìkan tiẹ̀ sọ̀yìn òkun èèyàn wá tó ti pàṣẹ bẹ́ẹ̀ òkú ìgbàgbọ́ ni wípé kò ní kú àfi lásìkò tó lọ́n sọ pé ó wọ́n lè sá ládàá wọ́n lè yín bá wọ́n lè sọ́ sókun. So wọ́n lè jóná wọ́n lè kan léṣu lọ́pọlọ gbogbo eléyìí iṣẹ́ tí wọ́n tí wọ́n ṣe nù ṣùgbọ́n jíjáde ẹ̀mí gángan gángan gán iṣẹ́ ọlọ́run bá wà ní bọ́lọ́run bá bá ní wọ́n ṣe gbogbo ẹ̀ náà fún tí ò ní kú kò ní kú torí ẹ̀ àìmọye èèyàn ni wọ́n yìn níbà ṣùgbọ́n tó ṣe é pé ìbọn tí wọ́n yìn kò pé kó kú wọ́n yọ ọta àkọ́kọ́ lára rẹ̀ ń sìn gbáyé ọ̀pọ̀ àìmọye ni wọ́n yìn bá tóso kébi tọ́ta àbájókòó lára wọn tí wọ́n bá láwọn yọ ó lè ó lè ṣe sábàbí ikú rẹ̀ tí sì ń sẹ̀mí tó ń tọ́ta tọ́ta lára tí ó sì kú bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ nínú ẹni tí wọ́n sá ládàá níbi tó ṣe pé ó ṣòro kí sáyẹn ládàá ń rú rẹ̀ kọ́ máa mẹ́mi lọ. ṣùgbọ́n ọsọ ọ̀sọ́ gbọ́jọ́ kú wọn ti pé tí wọ́n sì ń gbáyé wọ́n lè sọ yẹn sókun lóòótọ́ sọ pé tí ó tún jẹ́ tó sẹ́kù náà ní tó tí ń jáde lọ rẹ̀ lù tí ò dé táwọn ará abẹ́ ọmọ abílé bọ̀ tó ṣe pé nígbà tó gbé pàdé àwọn fámìlì rẹ̀ gbogbo eléyìí ẹ fi ẹnìkan bá lóun ọpa ọ tọlọ ń bá fún ọ tó bá fún ọ pani tó bá fún ọ ní tó bá fún lẹ́mìí rẹ pani ìmọ̀tọ́lọ́ ẹlẹ́dàá ọba fún lẹ́mìí rẹ pa kò tó bẹ́ẹ̀ eléyìí ni ìgbàgbọ́ tó àwọn ahlu sunnati wal jamaa gbogbo ẹni tẹ́ bá rí tó kú àsìkò kú rẹ̀ ló tó àsìkò kú rẹ̀ ló tó ha ẹ bá jọ lérí síra yín tẹ́ jọ léka síra yín wàá rí i wọn náà gbà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ti máa ṣe fúnra àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ àwọn àwọn máa lérò pé àwọn làwọn máa ṣe ra wọn kò sí tọkàn lọ tó máa jọ lérí léka síra wọn báwọn wọn jọ lérí ikú síra wọn ẹnikẹ́ni tó bá fò sánlẹ̀ ẹjọ́ kejì wọn ní ẹni tí wọn jọ jáwọn àjẹni o àjẹni o ó ti torí tẹni tí wọn jọ lérí léka síra wọn lọ gbàgbà jẹ láàrin àná sóni ó sì ti pa lábẹ́ òfin ọlọ́run ọjọ́ kù tiẹ̀ ló pé òun ọkàn ṣe déédéé sábàbí ni ó ṣe déédéé sábàbí ṣùgbọ́n o sábàbí àwa ní filẹ̀ o pé kéèyàn sáyàn ládàá kó yíyan bá kọ́sọ́sọ́kùn kó jọ ná kó ń tiwọn sì kú kọ́ wa pọ́lọ́ ọlọ́pàá wọ́n máa lọ lé rárá o ara wọn náà mú ni wọ́n pa wọn náà sani tọrẹ mi rẹ ojú jẹ lọ kí ni wọn fẹ́ fi sọpọ ọdá tó à ń bọ̀sibọ̀sì pọ̀ sọpọ ọdá jùlọ ẹni tó bá ti lè ṣe sábà bíi ikú èèyàn wọn pa ni torí kílẹ̀ ayé lè ba gbálàfíà kẹ́nìkan má bàa máa dún koko mẹ́nìkan kílẹ̀ ayé lè ba gbálàfíà kẹ́nìkan má bàa jẹ́ sábà bíi fìtínà fẹ́lómi ìlọ́fà ló fi jẹ́ pé ọlọ́ọ̀ni wa katabna alayhim fiha anna nafsa bin nafs àkọọ́lẹ̀ ọlọ́run eléyìí tó ṣe lófin òun náà ní pé tẹ́mi kan bá pa ẹ̀mí kan kan pa ẹnikẹ́ni tó bá ṣekú pẹ̀lú mi kan pa torí ni ó jẹ́ kí ilé ayé kálí gbé bẹ́ẹ̀ lálàáfíà wa lakum fil qisasi hayatun ya ulil albab ìsẹ̀mí ń fún yín o nínú gbígbẹ̀sán bẹ́ẹ̀nìkan bá pa ẹnìkan kan pọ̀ náà sẹ̀mí ń bẹ fẹ́nìkẹta torí pé ẹnìkẹta ẹnìjọ́ adùn kòkò mọ̀ sí toró ti rí ní wọn fojú ẹnìkejì rí ńgbà tó pa yẹn torí de eléyìí Islam ó fi yé wa wípé ìgbésí ayé gbọ́dọ̀ wà pẹ̀lú òmìnira tó péye fáwọn èèyàn láti sẹ̀mí ẹlẹ́tọ̀ọ́ àti sẹ̀mí ẹlẹ́tọ̀ àti gbélé ayé lálàáfíà ẹnìkan lẹ́tọ̀ àti dúnkokò mẹ́yìn bófin ọlọ́run ti wà ẹnìkan lẹ́tọ̀ àti dúnkokò mẹ́nìkan pé má gbélé ayé ṣé bàbá rẹ ló nílé ayé èkúkú ṣe bàbá rẹ ló nílé ayé atẹ́gùn tó ń mí yìí ò ń dín wọn alátẹ́gùn kù ìyẹn tó bá jẹ́ ti àwọn bàbá rẹ ẹnìkan lẹ́tọ̀ ju ẹlòmíì lọ níbi àtibẹ́láyé tẹ́nìkan wá sọ ọmọ agbélé ayé tiẹ̀ wọn bí da wọn bí da torí ẹ̀ lọ́dọ̀ àwọn Mu'tazila àwọn gbàgbọ́ ikú ẹni tí wọ́n pa wọn kì í sọjọ́ tó yẹ kó kú ló kú wọ́n kan lójú ni eléyìí gbàgbọ́ tí ọ̀dà ni ọ̀tà kò gbàgbọ́ àwọn ahlùsùnà ahlùsùnà kẹ́ẹ̀ bá ti ṣe wí ṣáájú ìgbàgbọ́ lọ́dọ̀ tiwọn òun náà ni pé ẹni tí wọ́n pa yẹn ọjọ́ ku rẹ̀ ló kú torí àkọọ́lẹ̀ kúkú ti gbẹ lọ́dọ̀ ọlọ́run pípa tí ó kú náà nù ṣùgbọ́n sábàbí ni pé wọ́n sa wọ́n yẹn ń ba àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sì rí i pé ìgbàgbọ́ burúkú táwọn mọ̀tẹ́sílà ló náà ní ìgbàgbọ́ àwọn Yorùbá ẹ rí táwọn máa ṣàdúrà fúnra wọn kíkọ́ lọ́wọ́ mẹ́ta àwọn gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. bẹ́ẹ̀ nìkan tó bá pa wọ́n ní ọgbà ọjọ́ ọlọ́jọ́ lọ ta lọ lọ́jọ́ náà tó ń gba tiẹ̀ lọ ẹni tọ́jọ́ kù tiẹ̀ bá ti pé ńlọ náà nù ọ gbọ́jọ́ ọlọ́jọ́ wá ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ àsìkò tọ́lọ̀ ń kọ́ pé ó délé ayé ló délé ayé ìgbà tọ́lọ̀ ń bá sọ pé ọlọ́ náà lọ́ lọ ọ yẹ ká máa ṣe àlékún ímánì tá a máa ronú pọ̀rọ̀ lọ àti bá a ṣe pọ̀ tó yìí bá a ṣe pọ̀ tó yìí nke yẹn nígbà tó ti jẹ́ pé yẹn one thousand ni ó kú lóyún agbègbè tá a wà yìí lónìí yìí báyìí àti pé sáti mú one thousand bí kíbi káti wọn kù kẹ́yìn ni nǹkan ṣe nítorí máa ṣe fáìlì kalẹ̀ ní ìsìnkú bó sì máa fún àwọn èèyàn ní nǹkan tá a pín ni ẹ rí i pé ọjọ́ kan bẹ tí tọ́mọ èèyàn máa máa ibà wà lọ́kàn àní fún yín tẹ́ bá rò kẹ́sìkẹ́sì bọ́mì yẹn sì wà ní. ṣùgbọ́n màláìka ò ṣe bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ ń bá sọ pọ́jọ́ kù rẹ̀ pé náà wọ́n pa subhanallah torí ẹ̀ àgbọ̀jọ́ ọlọ́jọ́ lọ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àsìkò rẹ̀ ni ó pè lọ́ọ̀lọ́ ẹ̀rẹ́ ni dásìkò kù rẹ̀ bá tó tọ́lọ̀ ń sì kọ́ pé ìbí báyìí ni ó kù sí onímọ̀ tí ó lè òun jáde lè tí ó gbé òun lọ sí déédéé bí tọ́lọ̀ ń sọ pé ó ti kú ágbó òun níyẹ ayé òun sì ní tàsí bí tọ́lọ̀ ń kọ́ pé ó kù sí òun. sọ eléyìí tá a bá ti wá mọ̀ pọ́jọ́ kú wá ti wà lákọọ́lẹ̀ àti pé wọ́n ní lọ́wọ́ lára òṣìṣẹ́ tí ọkàn wa lójú ká gbà fọlọ́n o ká gbà fọlọ́n káyé tanra wa jẹ o wọ́n ń wo oògùn àìkú ká òun wóògùn àìkú ká àti kébi tí ọlá wa dé báyìí nǹkan ti ń dọ̀ ọ́ láàmú nísìnyí ojú yìí pé bó lẹ́mí rí ó ṣe gùn bó lẹ́mí rí ó ṣe gùn ìnìkan tó kú tó ń wá báyìí yóò máa forí jágbóògùn lọ àwọn òpùrọ́ àwọn ẹlẹ́tẹ̀jẹ́ náà máa tàn jẹ́ wípé kẹ́ni àwọn ó ṣe fún ọ sámpúùnì ẹnìkan ní táwọn ṣe tó lọ ọdún sámpúùnì irọ́ lásì torí ẹ kágbà fọlọ ọjọ́ kú kálukú ni ó lọ ẹlẹ́ẹ̀kejì kátàrà ru ayá yìí kágbà ìpín ẹni tó lọ́wọ́ bọ̀ bá pa ńkọ́ kò ní kú ẹni tó lọ́wọ́ pa kò ní kú torí ẹ bẹ́ẹ̀ni kan bá sọ pé àwọn làwọn òtújú okú wọ́n sọ pé irọ́ yín láì ọlọ́wọ́n bá ní ọ̀pá ńlọ òfìtì ọlọ́wọ́n bá ní pààyàn kò sẹ́ni tó tó láti pààyàn tọ́jọ́ pé èèyàn bá ti pè nínú àǹfààní tá a tún rí ń bí òun náà ní pé ńgbà tó ti pa kókó tá a kú ọ pamọ́ sí wa àkókò mọ̀gbà tí ń bọ̀ àfi ká pọ̀ ní sẹ́ẹ̀rì o ká pọ̀ ní sẹ́ẹ̀rì o nítorí àsìkò tí kò bá mú wa lọ òjijì ni téèyàn bá ti wá máa ṣiṣẹ́ rí kalẹ̀ dé kú kó ti ní ìpalẹ̀mọ́ tó péye fún kú kò sí tàbí ṣùgbọ́n kó àbámọ̀ èèyàn ti pọ̀ jù. àbámi ti pọ̀ so ọlọ́run òfin hàn wá ọ̀sọ̀gbà tí ń bọ̀ àárẹ̀ ọ̀kan ká kú àìsàárẹ̀ ọ̀kan ká máa bẹ láyé so eléyìí ó yẹ kó mú kí gbogbo onílàákàyè nínú wa kó máa sì palẹ̀ máa lẹ̀dẹ̀ kú. wa likulli ummatin ajal. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون أقول iye ìgbà tí kálukú lò láyé ẹnìkan ẹnìkan ò bọ́lọ̀ ń dámọ̀ràn iye ìgbà tó fún ẹnìkan òun ló wù ló fún kálukú iye ìgbà tó wù ẹni tí wọ́n á fún lẹ́mìí gúngùn kò túmọ̀ sí pé òun wà nípò ẹni tó jèrè ju ẹni tí wọ́n fún lẹ́mìí kúkúrú lọ nítorí tí wọ́n máa ń bi gbogbo aléèrè èwo lọ fẹ́ ẹ̀mí kíkùn ní kálukú àmà wí ẹ̀mí kíkùn ní kálukú àmà wí wọ́n fẹ́ pẹ́ lókè pẹ́ ẹni tí wọ́n dájọ́ ẹ̀mí gígùn fún kò jèrè ju ẹni tí wọ́n dájọ́ ẹ̀mí kúkúrú fún lọ èyí tọ́jà ni pé gbogbo gbàtàwọ̀ ọba ṣe láyé kọ́lọ́run já máa ṣe pẹ̀lú dáadáa kọ́lọ́run má sì jẹ́ ká ṣe níṣe tí ó ṣe sábà bíi ká lọ parí ẹ̀ sínú nílé ìtọ́jà jù kí láǹfààní kẹ́mi ogun kọjá pé èèyàn kàn fi ṣiṣẹ́ àtijọ́ máa náà ni kí láǹfààní kẹ́mi ogun kó jẹ́ pé èèyàn fi hùwà tọ́takùtọ́ lọ́ọ̀nì kò sáǹfààní nínú eléyìí èyí tí ó wúlò tó sáǹfààní kò náà ní kẹ́mi ogun kéèyàn sì jẹ́ pé èèyàn fi ṣètò ọlọ́run kó fi tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ la nàbì sallallahu alayhi wa sallam lọ́la ẹni tó lóore jù nínú ọjọ́ òun man wa hasuna amaluhu ẹni tẹ́mi rẹ̀ gùn tó sì rí sẹ́ẹ̀rì sí ń lọ dáa jù nínú ìjọ wọn ṣùgbọ́n kẹ́mi ó gùn ká má rí sẹ́ẹ̀rì sí aburú ni o aburú ni torí ẹ̀ kése pé kẹ́mi ó gùn lásán kẹ́mi bá gùn ká rí sẹ́ẹ̀rì sí bẹ́ẹ̀ mi bá sì kúrú tá a rí sẹ́ẹ̀rì sí tá a lọ a kú oríire ni sáà kúkú ti mà pé pìyì náà kọ́ ni bùjókòó ibi ìkọ́ni bùjókòó àyè táwọn èèyàn ti ń ṣiṣẹ́ níbí kó o lè lọ gbẹ̀sán lọ tẹ́mi bá wá gùn fátìjìyà kí láǹfààní rẹ̀ wípé ẹ̀mí rẹ̀ kàn gùn ni láti fi sẹ́lọ̀ kó o lè bá jìyà kí láǹfààní ẹni tẹ́mi rẹ̀ kúrú tó sì sin lọ́n tí ò sẹ́bọ̀ sọ́lọ́ ó tẹ̀lé dánilẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam tọ́wọ́ àlùjáná ó kú oríire ni wọn náà wo tó lè ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ àkùyàmù tó bá mọ́ ẹnìkan atẹ́mi rẹ̀ gùn jọjọ tó sì jẹ́ pé ó fi jẹ́ ọ̀daràn gidi wọn á mẹ́nìkan átẹ́mi tiẹ̀ kúrú jọjọ tó jẹ́ pé ọwọ́ wọn bá tó lòun ó lò dáadáa òsínlọ́n kọ̀sẹ́lọ́n tẹ̀lé tí anabi sallallahu alaihi wasallam wọn á ní pẹ̀lú pé ọdún mọ́kàndínlógún ló lò kó wọn lọ fi sí Jannatul Firdaus tọrọ wọ bí ọdún mẹ́ta mẹ́rin márùn tó sì lẹ́yìn ìgbà bàlágà kó fi sin lọ́nà ó jìnnà sẹ́ bọ̀ ṣùgbọ́n ẹ̀yin ọgọ́rùn-ún ọdún lẹ́ lò bàbá yìí kọ́dọ̀ ogójì ọdún ogójì ọdún lẹ́ lò ìyá yìí gbogbo ẹ̀ nínú ẹsẹ̀ náà ni ẹ fi yí ọ̀daràn paraku ni wọ́n lọ fi yín sínú náà èyí tó jẹ́ pé khalidan fiha inú rẹ̀ lẹ́ẹ̀ma bẹ láéláé sẹ́yìn kí ló arúgbó òun tó gbogbogbogbogbò láyé kó tó di kókù ní tí ọba máa sọ ni pé ah kí ló dé tọ́lọ́run tètè pa ọ náà nílé ayé kónú oríire iṣẹ́ ẹrẹsẹ bíi tẹ́lẹ̀ yìí kó wọ́n wà lìjánná àsẹ́mi ń kọ́gùn fófó ni àsẹ́mi ń kọ́gùn fún yá ni ọlọ́mọ ṣètò abẹ́ o torí ẹ̀ kése kíkẹ́ kàn máa tọrọ pé kẹ́mi yẹn ó gùn kẹ́mi yẹn ó gùn kẹ́mi yẹn ó gùn fún kẹ́ni kí tẹ́ àti ìfìgàn tẹ́mi bá gùn ẹ̀ ká máa ronú jinlẹ̀ o. kí ni èrè tá à ń jẹ náà fún kẹ́mi ogun tó lómi náà èmi rẹ̀ ọkàn gùn fún yà náà ni because kò rí kò rí náà kò rí lò inú wá ń lọ́n gbogbo ogun ogun ogun tó ti wà ayé kò ogun ṣé èsè pè ní ẹ̀mí gùn lórí sáǹfà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́mi gùn

sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n kọ́kọ́ gùn fún yà ọlọ́mọ sì tù wá báwọn ìdí ni tó fi jẹ́ pé bẹ́ẹ̀mi bẹ́ẹ̀mi bá gùn náà tó ń sọ pé kẹ́mi ogun kẹ́mi ogun òní jẹjọ kà náà lọ jẹjúmọ́ kà náà ni so tó bá ń sọ pé kẹ́mi lọ ságùn kọ́kàn ìyẹn ni pé yèlùbọ́ tó jẹ láyé kó tó lọ kọ́pọ̀ because eléyìí wà meaningless kò nítumọ̀ ẹ̀ torí pé látìgbà tó ń ti ń jí tó ń sì ń sùn wọ àwọn sẹ́wò lórí ṣe ń bẹ̀ ǹjẹ́ orí tọ́lọ̀ ń tẹ̀lé torí tó bá yẹ pé bẹ́ẹ̀ nígbésí ayé yẹn yẹ́sì kẹ́mi rẹ̀ ogun ǹjẹ́ òun dínà sí tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ kẹ́mi ogun nítorí yóò jẹ́ kí dáadáa rẹ̀ káyọ̀ rẹ̀ ọ̀gá nínú àlùjánnà ṣùgbọ́n òrí ṣe àtakò náà ní fẹ́sìn ọlọ́ àtakò ní fúlànà ànábì sallallahu alaihi wa gbogbo oríṣi jagbajagba dáradára náà ó sì mọ́nà pọ̀ fẹ́ yí padà kí wọ́n á nìtúmọ̀ kẹ́mìrì ogun kẹ́mìrì ó lè gùn gbọ́ọ́rọ́ nínú náà jahannam torí ẹ̀ ilé ìjẹba ṣùgbọ́n lásìkò ẹ̀dọ́ ọba ti tò kò ní kú o lásìkò ẹ̀dọ́ ọba ti tò kò sẹ́ni tí pa o lásìkò bá ti tó èèyàn lọ ni o àìmọye ewu tó kọjá lára rẹ̀ nù gbèsè ayé àyèmáyé ewu ní òtúrẹ́ kọjá lórí èèyàn nù gbèsè ayé èyí tún ti yẹ kó mẹ́mi lọ tí n tó ṣẹlẹ̀ mi ò tó bẹ́ẹ̀ tó mẹ́mi rẹ̀ lọ. so tí ọba wa níbẹ̀rù ọlọ́run ó lè mọ àwò pé à ẹ lọ́dọ̀ òun tòun ọ̀rọ̀ tó ń di dàfàtì lọ́dọ̀ kù torí irú ewu tó rébété lórí òun mọ̀ pé tó bá gbẹ́ lómi ni yóò ti bá lọ èyí tí ó mú lọ ń bọ̀. nítorí pé bàbá ńlá wọ ọ̀sẹ̀ mi títí láéláé bó làá ṣe wá fẹ́ sẹ̀mí láéláé tára fẹ́ fi jọ àwa náà kùn jọ kan náà ọlọ́run wa ni yā banī ādam immā ya'tiyannakum rusulun minkum yaqussūna 'alaykum āyātī faman ittaqā wa hafẹlẹ wọlé aslaḥa falā khawfun 'alayhim walā hum yaḥzanūn walladhīna kadhabū bi āyātinā wastakbarū 'anhā. أولئك أصحاب النار هم فيها خالدون nínú ayé yìí ọlọ́run ọba ẹlẹ́dàá ó ń tawá lólobó ohun tí ó ṣẹlẹ̀ ní ìgbà tí ọmọ èèyàn àkọ́kọ́ tọkọ́kọ́ dókè pẹ̀ kẹmọ́gbàgbé pé ọ̀rọ̀ Adam àti Iblis iná là ń bá lọ ìgbà tí ọmọ èèyàn àkọ́kọ́ kọ́kọ́ dókè pẹ̀ ọmọ èèyàn àkọ́kọ́ kò tí ì máa báwọn nígbésí ayé ọ̀jẹ̀ ọmọ èèyàn àkọ́kọ́ kò máa báwọn ní sísìn lọ́wọ́n ọba wáyé ọlọ́wọ́n ọba wọn fi wọn lọ́kàn balẹ̀ pé èèyàn máa nẹ́bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tí àwọn aránṣẹ́ wa bá dé wá bá yín o eléyìí òun náà nìfúnni nírò àkọ́kọ́ lórí pé ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ lásán bẹ́ẹ̀ lókè pẹ̀ pé ntọ́ba awúkálukú kọ́ máa ṣe rárá o afahasibitum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un ayahsabu al-insanu an yutraka suda alam yakun nutfatan min maniyyin yumna. ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى gbogbo àwọn àyà yẹn fi hàn wá pé ọlọ́run dá wa fún eré lásán o ọlọ́run sì dá wa kó lè bá a pa wá ti pé nítorí bá wù kálukú kọ́ máa ṣe o ọlọ́run ọba ọ̀dá wa fún pé èyí tí wọ́n bá rí pópé ọ ni ó ṣe ìtẹ́lómi bá rí pópé ọ ni ó ṣe irú èyí tí Yorùbá máa sọ pé tó pé kálukú ní ṣe èyí tí Ọlọ́run ní kó o ṣe lọ gbọ́dọ̀ ṣe èyí tí Ọlọ́run ní kó o ọ gbọ́dọ̀ jìnnà sí torí téèyàn ọba ṣe bẹ́ẹ̀ ìyà burúkú lèèyàn kọ̀wé sí torí ẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kájà ni tó ṣe wípé yọ tẹ̀lé ntọ́lọ́wọ́n bá fẹ́ yóò sì jìnnà sí tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ ọlọ́run ni ran àwọn aránṣẹ́ sí wa o àwọn aránṣẹ́ yìí àti inú wa ni wọ́n ti máa wá ìránṣẹ́ tí ọ̀ràn sí yàn èèyàn náà ni ọ̀jẹ̀ imma ya'tiyannakum rusulun minkum àwọn aránṣẹ́ yìí wọn ò ní jálè ọ̀ràn sẹ́yìn èèyàn wọn ò ní ìránṣẹ́ tọ́lọ̀ wọn ránṣẹ́ yín kò ní jẹ́ ẹranko èèyàn bíi tiyín náà ni nítorí kó lè bá rọrùn fún yín láti gbọ́ ní ti ń bá ń wíyé nítorí kó lè bá rọrùn fún yín láti súnmọ́ kó nà ó lè bá lè súnmọ́ yín ṣàlàyé yéké fún yín nítorí pé tó bá yẹ àwọn aránṣẹ́ tọ́lọ̀ wọn máa ránṣẹ́ àwọn èèyàn wọ́n bá jẹ́ àlìjánu tí ń rí wa táwọn ò rí báwo ni ọba ti ṣe jíṣẹ́ fún wa bákan náà ọmọ èèyàn ní bọ́lọ̀ ti ṣe dáa wọ́n á máa ní ìbẹ̀rù lọ́kàn sáwọn àlejànú pé wọ́n lè sàwọn léṣe. bó wàá ní ìránṣẹ́ tí wọ́n rán sí ọ tó bá jẹ́ àlejànú tí ò lè súnmọ́ àbí tó bá súnmọ́ tó ọ̀ máa rí sá bó ló ti ṣe wá sọ wípé òun náà lọ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. àti inú wa làwọn ìránṣẹ́ ò ti máa wà. gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ tó rán látòrí nuuxa aleyhi salam tóbi dórí anaba muhammed sallallahu alayhi wa sallam gbogbo wọn pátá èèyàn náà ni wọn. àwọn èèyàn tí wọ́n mọ̀ tí wọ́n dá mọ̀ gbogbo anabi Ọlọ́run kò sí ìtàwọn èèyàn tí wọ́n rán wọn sí ọ̀dá mọ̀ gbogbo wọn wọ́n sì jẹ́ ní ẹ̀sà tó jẹ́ pé Ọlọ́run bá ló sẹ̀sà wọn àwọn èèyàn ti mọ̀ wọ́n lẹ́ni eré lẹ́ni dáadáa kó tó di pọ́lọ́wọ́n bá tún sẹ̀sà wọn pé kí wọ́n máa jẹ́ ìrànṣẹ́ fún un kì í ṣe pé ẹnìkan kàn ti jẹ́ tọ́ọ̀gì ẹnìkan ó ti jẹ́ rúdù yóò ti jọ́ máa ta adàlóru adàgbòròrú náà àjẹpọ́lọ́ wọn á mú lọ́ àsọdà nàbí lẹ́ẹ̀kan náà sẹ́yìn àwọn ọmọ gàá á irú rẹ lọ́lọ́wọ́ máa ti ẹ̀sìn ẹ̀ lánàbí àjẹpẹ́ rúdù ni ó tún á mú. lọ́fà ló ti gbogbo ànábì ọlọ́wọ́n sẹ̀sà rẹ̀ láàrin àwọn èèyàn rẹ̀ yóò pé òun dáa jù láàrin àwọn èèyàn tọ́lọ̀ ti mọ̀ bẹ́ẹ̀ náà ni tọ́gá wa aṣíwájú ẹ̀dá anabi wa muhammed sallallahu alayhi wa sallam kótó jánabi ọ̀dà yàtọ̀ gédégbé láàrin gbogbo èèyàn ní mẹ́kà gbogbo jagbajagba eléyìí táwọn èèyàn ń ṣe anabi kì í bá wọn kópa ń bẹ gbogbo sọkúsọ anabi kì í bá wọn kópa ń bẹ kódà ẹnìkan ò rí hòhò rẹ̀ rí báyìí ṣáájú kótó dànàbì lọ́sì pé láyé ìjà ìlú àkíní jẹ́ hò ìbá náà la sọ kí wọ́n ti tọ̀ wá fún hò

ṣáájú kó tó já nàbí ọlọ ogójì ọdún ló sì ti ṣe láyé kọlọ wọn tó ṣe ní ìránṣẹ́ rẹ̀ débi pé wọn ka irọ́ ma lẹ́nu rí wọn ka irọ́ ma lẹ́nu rí gbàtọ́ kọ́ di ìránṣẹ́ ọlọ́run tí ń jíṣẹ́ fáwọn èèyàn ó lẹ́yìn èèyàn mi ǹjẹ́ wa kárọ́ má mi lẹ́nu rí bí wọn ni má jarrabna alayka kadiba àkárọ́ mọ́ lẹ́nu rí a sì pé èmi tẹ́ rí yìí o ìrántí ọlọ́ọ̀ni mo jẹ́ fún yín o lẹ́ni tí ń ṣe kìlọ̀ fún yín kẹ́ ẹ má bàa jẹni tí yọ̀ jẹ́ sẹ́wọ̀n kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí òdodo la ká máa lẹ́nu rí àmọ́ rọ kíni kíni tó kí lẹ́ẹ̀ ti fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ ru ẹrù tirẹ́là rẹ̀ lẹ́nu rẹ̀ láàrin ìgbà tí lẹ́ẹ̀ má sì sìn ẹrù ìdáhùn àná tún ká tún wá wá sí o wọ́n ní wọn ò kárọ́ máa lẹ́nu rí ìdínú tí gbogbo yẹn fi ń pè ní kíni as-sadiq as-sadiq olódodo tó bá sọ̀rọ̀ tẹ́ bá wádìí ẹ̀rí pé bó ṣe wí náà ìwà ńlá lélẹ̀ ìtẹ́ fi dá nàbí mọ̀ kí mà sí pé ànábì ń rira rẹ̀ kó n fẹ́ dá nàbì yẹn ni pé yóò lè di ìránṣẹ́ ọlọ́run by training ìrètí àwọn ẹlẹ́sìn kan sọ pé àwọn di prophet prophet báwọn ta ló prophetize yẹ because kìí ṣe kankan tó ẹgbẹ́ yẹn lè gbára gbóná tó ẹgbẹ́ látàrí gbára gbóná èèyàn àtìvẹ̀ ah, ọba àjẹbẹ kálukú náà máa fọkọ́ máa bẹ̀ kó fi di rọ̀ṣúlù tòṣùgbọ́n àwọn nínú bí wọ́n ṣe ń ṣètò irọ́ tá a máa kọ́ pé tó bá kọ́ débi báyìí ó di nǹkan báyìí tó bá tún kọ́ débi báyìí wàá tún gba páálí báyìí tó bá tún kọ́ débi báyìí wàá tún gba páálí báyìí bọ́ọ̀ bá ṣe mọ́rọ́ pa sí bẹ́ẹ̀ lọ gba páálí. ṣùgbọ́n tá à ń pè ní ar-rasul ìránṣẹ́ ọlọ́run ṣé bá a ti sọ òun náà lẹni tó lọ́ọ́ ran màlẹ́kà sí màlẹ́kà ọlọ́run sí wọ ó ń gbẹ́ndì. màlẹ́kà wa ti ṣe ọlọ́run fún ọlọ́run wa sọ pé tí wọ́n jẹ́ fún ọyún máa sọ fáwọn yìí. ìbá ẹgbọ́n oníyà ayyuhal muddathir qum fa anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir war rujza fahjur ìwọ tó daṣọ borí dídé kó bẹ̀rẹ̀ sí ní ṣèkìlọ̀ fáwọn èèyàn nítòsọ ànábì di rasul Ọlọ́run amalekasi yóò jíṣẹ́ fún yóò wá sọ pé iṣẹ́ tá a jẹ́ fún ọ náà jẹ́. tọ́ wọ́n tún mọ anabi wa sallallahu alaihi wasallam sí ẹni ìfọkàntán wọn àyè kó nǹkan anabi kí islam ò tó de kọjá pé ńgbà tó ọba wa gba kọba gba nǹkan rẹ omi Anabi fi rẹ rárá o tó kó àná eléyìí ni ń pè ní ìjẹni pé ẹ̀yin ló ní ìsìn lẹ́yìn tí islam ti dé tí wọ́n bí yín sínú islam ọ̀pọ̀lọpọ̀ ṣe fọkàn tán náà nítorí pé àsìkò tí ẹnìkan kó one thousand naira tó kó sí ọlọ́dọ̀ one thousand naira yẹn ó sì jẹ́ one one hundred naira one thousand naira tó kó sí ọlọ́dọ̀ yẹn àsìkò tó ń fẹ́ wá gbowó rẹ̀ padà sọ ma pé pépà kan ni wọ́n fún sí one thousand rẹ̀ tó wá sọ pé kìí ṣe tèmi nù ṣèṣì kíkà tó fẹ́ gbàbùkù mọ́wọ́ yín owó mi tí mo fún ọ náà ni mo wá gbà pé ebi one thousand ló fún mi one thousand náà kọ́ ni mo fún ọ àní tèmi èyí tí mo kó fún ọ gangan gangan ni mo fẹ́ gbà ẹ̀yin ọmọ wò pé àbórí rẹ ọ̀fẹ́ pé orí rẹ pé pọ̀ nítorí pé ẹ̀yin lẹ̀ sí fọkàn tán níta kó fún yín gangan lọ́yẹ̀ kẹ́ ẹ dá padà ìgbà tí ẹ̀ ti lè kó ìtàn kó fún yín padà ó ń jàǹbá ni lábẹ́ òfin ọlọ́ ṣebí lọ́pọ̀lọpọ̀ gbà irú pépà tí wọ́n kó fún yín náà lẹ fẹ́ kó fún wọn padà sẹ́mi pé ńgbà mi ẹ ti pààrọ̀ tí ẹ ńgbà tó kó ti sáré lò gẹ́gẹ́ bí èdè wọn wọ́n ní sáré lò yìí sáré lò ó tún á sáré dá padà ẹni tó lówó ti ya gbogbo owó rẹ̀ ó ya fọ́tò rẹ̀ níjọ́ tí ó kó kótó di pópó fún yín òfúra kó fún wọn wo síra wọn sẹ́sẹ́ fọkàntán ẹ̀sẹ̀ fọkàntán ni wọ́n sì ń pè ànábì wa ní as-sadiq al-amin olódodo ẹni tó ṣe fọkàntán tọ́ àwọn aránṣẹ́ wàá báyìí o àtinú yín làwọn aránṣẹ́ yìí ó sì ti wá àtinú yín ni wọ́n ti wá ìgbà tí àwọn ará Mẹ́kà tí wọ́n ń tọrọ wípé kí ló dé ńgbà tó lọ́wọ́ mọ̀ pọ̀ nfẹ́ ran Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí kí ló dé tí ó jẹ́ pé màláìkà lọ́ràn Muhammad ti jẹ́ àbí kó tiẹ̀ jẹ́ kó fẹ́ àwọn màláìkà pẹ̀lú ẹ̀ tí wọ́n máa jẹ́rìí fún un ṣé ẹ̀yin rí màláìkà rí sẹ́yìn dá àmà níta fi sọ pé ẹ fẹ́ rí kí màláìkà ọ pẹ̀lú ẹ̀ àbálá ìgbàgbọ́ lásán ni tọ́lọ́ sì sọ pé òun ò ṣe màláìkà tí wọ́n rìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ sì rìn lórí ilẹ̀ hẹn tó bá sì tó bá jẹ́ kó ń dá mẹ̀lẹ́kà ni bá rán sí i wọ́n Muhammadu ló ń fẹ́ rán náà ló ń sì rán torí ẹ̀ àwọn aránṣẹ́ wa bá yín láti inú yín wọ́n ti jáde yaqussuna alaykum ayati tí máa ka àwọn ọ̀rọ̀ sí yín létí ń sọ ni ìlànà rẹ̀ ni nítorí ni nítorí ẹ ni. m'a wọ́n máa wí láwùí tún wí ètò wọn wí tẹ́lẹ̀ wọ́n tún sọ àsọlé láti bẹ̀ ètò wọn sọ wọ́n tún sọ àsọlé láti bẹ̀ ètò wọn sọ wọ́n tún sọ àsọlé láti bẹ̀ ìlànà ẹni kọsọs ìtàn bọrọ di tẹ́lẹ̀ wọ́n tún tẹ̀síwájú láti bẹ̀ wọ́n máa wí ọ̀rọ̀ Ọlọ́run ọba fún yín ní tẹ̀lé ń tẹ̀lé àwọn aránṣẹ́ Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ wọ́n wí ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa o. ìdí inú tó jẹ́ kíntẹ́ máa ń takò anábì sallallahu tọ́ba wa bá níta anábì máa ń pé kó jókòó tó bá jókòó anábì ó sì bẹ̀rẹ̀ sí ní kí alukur'ani fún inú kóńtì kó túlẹ̀ àbí kó farabalẹ̀ gbọ́ so kèésì kpọ́rọ̀ tánàbí ń bá wọn sọ lọ́pọ̀ bíi sọ̀kalẹ̀ ó ju agbára tèmi náà lọ àti wá gbọ́ pẹ̀lú mi ní sọ̀rọ̀ eléyìí ẹ̀yin náà tẹ́tí so Islam pé lóòótọ́ àwọn ọmọ abíyá ṣe máa kéwì eléyìí èsèwì rárá àwọn ọmọ bí àwọn ti sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ àwọn ọmọ bí àwọn ti sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ eléyìí ju agbára èèyàn lọ. ó kúkú jéde tiwọn tá a sì gbéde dáadáa ìwọ ò ní mọ̀ wọn ò ní mọ̀ bọ́ọ̀ ló ṣe jẹ́ bẹ́ẹ̀ má tó ṣe pé òkúkú gbéde lárúbáwá náà kò ní tètè yọ pé tí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ń sọ òdodo ni kò sí ẹni náà tàbí dáa tó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ alukur'an tó ti kéde lárúbáwá yìí náà kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ tọ́ fàmẹ́ni tọkọ wọ ọ̀ṣlá ọlọ́run á pín àwọn èèyàn sọ́nà méjì ní ìgbà tí iṣẹ́ ìránṣẹ́ bá dé tó jí sí ọlọ́run fáwọn èèyàn wọ́n máa ń pín sọ́nà méjì ara ẹni tí ó tí ó ara ẹni tí kò ní gbọ́ tí ó ṣàtàkù ẹni tó gbọ́ tó gbà yùn irú wọn làwọn ẹni apọ̀tù kọ́ lọ́wọ́ sí lọ́kàn nù wọn àwọn ẹni tó gbọ́ tó kọ́ ọ́ àwọn lẹni apọ́ọ̀sì kọ́lọ̀ si wà bẹ́ẹ̀ tọ́ ẹ wá rí i pé bó ṣe rí fáwọn aránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ló sẹ́kù díjọ́ gbẹ̀dẹ̀ alqiyam yẹ́nì kan máa ń pè yẹn lọ sí di dáadáa tó ń ṣàlàyé ẹ̀sìn fún yàn nítọ́lọ́run fẹ́ ni nítọ́lọ́run ọ̀fẹ́ ni ẹ rí i pé ní kété tó bá bẹ̀rẹ̀ sí ní wíwù gbogbo gbọ́ gbogbo yẹn ọ̀kọ̀kọ̀ tẹ́tí gbọ́ níbẹ̀ rẹ̀ ìgbà tí wọ́n bá kọ́ tẹ́tí gbọ́ nígbà àkọ́kọ́ ọ̀hún ibẹ̀ ni kálukú ti mú àyè ibi tó ń dùn sí nípa ọ̀rọ̀ ẹni tí ń bá wọn sọ̀rọ̀ á rí nínú wọn ẹni tó dùn sí àyè òdodo lélẹ́yìn ń bá wa sọ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni o ìlànà eléyìí tó ṣe pé tá a bá lè fọwọ́ wọnú tẹ̀lé ti ń wí àsòrìrè àwọn eléyìí ọ̀wà àwọn kan sì wà tó pé ọ̀rọ̀ ọjọ́ alákọ̀ọ́kọ́ nìkan tó bá ti gbọ́ wọn ni èrò wọn ni àti mọ̀ wọn gbogbo nǹkan ni ẹ̀dá lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan là ráàmù gbogbo nǹkan là dáadáa lẹ̀ so wọ́n yẹra fún un wọ́n máa bàjẹ́ wọ́n máa sọ pé kíni ń wí kíni ń sọ àwọn ni máa wá pọ̀ jù àwọn agbọ́ àgbà àwọn ló máa ń pọ̀ jù o àwọn agbọ́ àfẹsẹ̀wàwò àwọn máa ń kéré jọjọ kò gbọ́dọ̀ jọ yín lójú wípé ẹni tó kọ́ ó sì wá pọ̀ tó báyìí látijọ́ tọ́lọ́wọ́n bá ti ṣe. àwọn ẹni ma wọ́n máa jíṣẹ́ rẹ̀ láwọn aránṣẹ́ tọ́ran gangangangangan ní ti ń ṣẹlẹ̀ nígbà tó wá pé àwọn kan ẹ̀kan ń pa rẹ̀ ẹ̀sìn ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kí wọ́n làwọn tí ìrànṣẹ́ ọlọ́run ni wọ́n á jẹ́ nǹkan so àwa tá a bá wá sọ pé nígbà táwọn èèyàn tí ò fẹ́ táwọn èèyàn méjì lọ́gbọ́n ni alihamudulilayi nígbà tó ti kọ́ àǹtọ́ lọ́wọ́ aránṣẹ́ gangan wọn àti torí pé èèyàn tó tẹ́tí gbọ́ kò tó méjì kí wọ́n pati bó wàá làwọn akpọ́nùtù. ìdínú tó fi jẹ́ pé kò yéé ṣe nǹkan tuntun kò sì gbọ́dọ̀ jẹ́ nǹkan ìyàlẹ́nu wípé àwọn kan gbọ́ wọ́n tẹ̀lé àwọn kan gbọ́ wọ́n ṣàtakò àmọ́ o àwọn alátakò ló máa ń pọ̀ jù o nítorí pé kìí ṣe pé alátakò náà mọ òdodo wọn mọ òdodo tó àwọn náà sì mọ pé òdodo òdodo náà ni wọn máa jẹ ní gbogbo ibikíbi àti ní gbogbo ọjọ́kọjọ́ ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ ní pé àwọn ò ṣetán láti gba òdodo yun torí táwọn bá fi lè gbà á yóò dínà máa wọn yóò dínà jẹ máa wọn torí nídìí rọ nídìí ìbàjẹ́ làwọn ti ń jẹ nídìí irọ́ nídìí ìbàjẹ́ làwọn ti ń jẹ so ìgbà tó sì ti wá ń jẹ́ pé nídìí irọ́ nídìí ìbàjẹ́ làwọn ti ń jẹ báwo làwọn sì wá ní láti gba òdodo láàyè àwọn gbọ́dọ̀ gba láàyè nítorí pé táwọn bá gbà láàyè àwọn kan wà tó ẹ pé nídìí ìbàjẹ́ tiwọn náà wọ́n ń gbọ́rọ̀ sáwọn lẹ́nu tí wọ́n bá ti rí tí àwọn náà ń tẹ́tí gbọ́ òdodo táwọn fi ń ṣèwà ẹnìkan ò ní sẹ́kùn di ìbàjẹ́ mọ́ àríjẹ níbàjẹ́ sí làwọn. ìdínú ló fi jẹ́ pé ẹlòmíì tó bá ń ṣàtakò òdodo kìí ṣe pé ọkọ̀ òdodo yún lódodo ọmọ lódodo ṣùgbọ́n tó ń bá ipò dodo ni fáwọn tí ń tẹ̀ lóhun ń tọ́ dájú ní pé ọ̀nà jẹ tó ń dì í rẹ ló ṣe jẹ́ pé òkùnkùn kì í kùn ó nínú ọmọ màánu wọn náà mọ̀ kó dodo ni tó ń gbọ́ ṣùgbọ́n ò lè sọ jáde torí tó bá sọ jáde bí ìgbà téèyàn máa mọ̀ fọ ara rẹ̀ dínà mara rẹ̀ ìdènà lóbi jẹ́ pé tí wọ́n bá bá àwọn èèyàn sòdodo tódodo yẹn sì ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe wípé ìbàjẹ́ ni ó sì yẹ kó pàtì tẹ́nìkan bá sọ pé tọ̀ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o òdodo ni wọ́n bá wa sọ yìí o àyè bá a mà bẹ́ẹ̀ nìkan ni wọ́n bá mà yìí pé nǹkan kan bẹ́ẹ̀ nù tí wọ́n bá wa sọ tóun náà tún jẹ́ èsì náà tí ọjọ́ dodo kọ́ wa ṣàlàyé o ẹ̀rí pé ẹni tí ó lè dìde òsì àtẹni tí ń ta àwọn èèyàn jẹ àtẹni tí ń tú wọn jẹ ẹnìkan nu wọn ní lè dìde nítorí pé ńgbà tí èsì pé fẹ́ fira rẹ̀ sẹ̀sìn èèyàn fẹ́ dojú tira rẹ̀ pín tí ó fi wá pé tí ó fi wá forí pẹ̀lú fáwọn èèyàn ẹ̀rí kíkà lóko yọ dàkẹ́ ní kẹ́kẹ́ ọ̀parí rẹ̀ wọn nílé sọ̀rọ̀ ń bẹ̀ yẹn. àmọ́ tó bá ti wá bọ́ sẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń tàjẹ́ tí wọ́n ń tu jẹ́ wọn gbé ah ìfẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni ọ̀rọ̀ ń bẹ́ ń kùn ọ̀rọ̀ ń bẹ́ ń kùn kí ló dé tẹ̀ wá tu jáde nígbà tí kẹ́ ẹ jáde kẹ́ wá sọ. sọ nítorí pé wọ́n máa wò pé kí wọ́n mọ̀ bá lóòzù kó wọn má pàdánù àwọn ẹni tí ń tẹ̀ lóhùn yìí àfi káwọn fagbárí gbé torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn èèyàn máa ń pín sọ́nà méjì tó dodo bá dé kìí ṣe gbogbo ẹni tí máa ń ba nǹkan jẹ́ iná ló mọ̀ pé nǹkan wọn dà ọ̀pọ̀ àìmọye wọn ní ìbàjẹ́ torí pé ń wò wípé nídìí kó wọn wọ́n ní má lọ gbọ́rọ̀ ẹnìkan kí ló dé tó tún wá gbọ́rọ̀ rẹ̀ kí ni ó ṣe fún un bí àyọ̀dọ̀ lórí irú ni làmí lórí irú bá o níbi tí mo dàgbà dé yìí tí mo lóye dé yìí ẹ ti ń lọ gbọ́ o ọ̀dà ẹ rí i pé bànújẹ́ ni fún nǹkan lọ gbọ́ nítorí pé tí wọ́n bá ti gbọ́ ìwọ náà bẹ̀rẹ̀ sí ní ọ bẹ̀rẹ̀ sí ní bọ́ lọ́wọ́ ìmúnisìn ọ bẹ̀rẹ̀ sí ní bọ́ lọ́wọ́ ìsinilọ́nà eléyìí tí àwọn onítìǹfin jàǹbá rẹ̀ torí ẹ àwọn ànábì ọlọ àwọn aránṣẹ́ ọlọ bí wọn ṣe ṣe sí wọn ni ara àwọn kan tó ṣe kí wọn pa ọlọ látàrí iṣẹ́ tí ìránṣẹ́ wa jẹ fún wọn wà ọsùlà tí wọn máa ṣe dáadáa wọn bá ti gbọ́ iṣẹ́ tí ìránṣẹ́ jẹ wọn bẹ̀rẹ̀ sí bẹ̀rù ọlọ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa Ọlọ́run làwọn tí wọn bẹ tó bẹ̀rù Ọlọ́run látàrí iṣẹ́ tí wọn jẹ fún wọn tí wọn ṣe dáadáa látàrí iṣẹ́ Ọlọ́run tí wọn gbọ́ fala khawfun alayhim wala hum yahzanun ìbẹ̀rù oníjẹ́ tí wọ́n jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù wala hum yahzanun ìbànújẹ́ oníjẹ́ tí wọ́n nípa tí wọ́n fi sílẹ̀ sáyé yẹnni kí tí wọn náà bá tẹ̀lé tọ́lọ́ tó ń sìn lójú méjèèjì tó sẹ́rọ́ sí i tó bá gbàtà nabi Muhammad sallallahu alayhi wa sallam tó ń tẹ̀lé lánàá rẹ̀ tó fi ń sin lọ́n kò sí tàbí ṣùgbọ́n pípọ̀ òní òní jẹ́ni tí ó fòyà tó bá ti dọ̀gbẹ́ ní alùpùpù ẹ̀rù ìbànújẹ́ òsì ní bọ̀ lórí tó fi sílẹ̀ sáyé ọ̀pọ̀lọpọ̀ tó máa ń filẹ̀ ayé sílẹ̀ ìbànújẹ́ ni adúrú tó ń fẹ́ fi sílẹ̀ gbọ́n ní òṣèṣe gbọ́n ní òṣèré kí ló ń fẹ́ bá pàdé wájú ẹ̀sìn ní kó wọn fọ ọwọ́ ní kó máa lọ lọ́ọ̀bù ọ̀lọ́ náà kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá gbà fọlọ́ tẹ̀lé tí anabi sallallahu alaihi wasallam àdéhùn ní lọ́dọ̀ ọlọ látọ̀dọ̀ ọlọ wọn kí ló dé táwọn àní tẹ̀lé táwọn aránṣẹ́ ọlọ èyí ti rí tá a tẹ̀lé tí anabi Muhammad sallallahu alaihi wa ẹ̀wẹ̀ níta àmà sọ náà nípa mùnàfíkì àdínì lásán àti gbọ́ pé kíní yọ̀ ọ̀dà ọwọ́ àkókò àbíṣe wà ó ká jìnà sí àti gbọ́ pé ntọ́nà wọn bá ń fẹ́ nù òkú ká ṣe ibi tí wàhálà ṣẹ́kù sínú ibi tí wàhálà ṣẹ́kù sínú téèyàn kan bá pé òun ti gbọ́ gbà nígbà tí ṣẹlẹ̀ tí múni tún takuntà gbọ́ òun bá ṣẹlẹ̀ sí kẹwàá wòran o ẹ sì gbọ́ akọ̀ gbọ́ rí i ẹsẹ̀ bóyá kò pọ̀ rí bí ẹni tó ti gbọ́ tí wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa kíni máa wúlò fókù lẹ́yìn kú òkú kíni máa sòkú láǹfààní lẹ́yìn tó kú ọ̀bá sí láyé má kíni tẹ̀yìn ọmọ lè ṣe tí ìyá àti bàbá yín tí ó fi ẹni tó ṣe pé tó ń rí dáadáa gbọ́wọ́ yín ṣe bẹ́yìn náà sì ni ọ̀pá kù tẹ̀lẹ̀ fún bàbá àti ìyá tó lọ gbogbo ẹ̀ náà lẹ́gbọ́n kódò tún jókòó farabalẹ̀ gbọ́ nínú késẹ́tì ìgbà tí ọlọ́run akádàrà pé kí bàbá rẹ̀ kú ọlọ́run akádàrà pé kí ìyá rẹ̀ kú wọn ni ìgbà tí èsì pọ̀ lòṣì lòun tí èsì pọ̀ wọn ò ní kó wọn á ṣe òkú ìyá òun ní súkẹ́súkẹ́ ikú bàbá òun ní wúrúwúrú rárá ẹ dákun ẹ bá ní ránṣẹ́ pọ̀ fújì ó bá sì máa ń ṣe pélére ẹ dákun torí tọlọ ṣé ìkẹ́ tí ẹ̀ ń fẹ́ fún ya yín ni làwọn eléré wọn mú wa ni àbórí ibú tẹ̀ fẹ́ fún ya yín ni wọ́n mú wa tí wọ́n wàá lọ di ojú títì àbí kó tiẹ̀ gba pápá ìṣeré àwọn ọmọ àwọn olórin ọmọ akọrin ọmọlóòkù òun náà wàá gẹ fìlà àwọn ọmọlóòkù wọn gẹ gèlè àwọn yẹn máa kẹ́kọ̀ọ́ náwó ni ó àwa ni ẹ ọlọ́run apínlẹ̀ kárí ẹni pé bàbá tí yín náà kú láìpẹ́ ìyá yín náà kú láìpẹ́ yín náà máa náwó wọn máa sọlù sí wọn dè ọmọlóòkù wọ́n máa sọ pé wọ́n máa ṣe irú ẹ̀ fún ẹ o yóò ní àmì la hawla wala quwwata illa billah ẹ dákun sí ibẹ̀ gbọ́ ibẹ̀ gbọ́ ẹ gbọ́ kí ni máa wúlò fún un nínú ìsòfò àtẹ̀dẹ̀ fi ṣe báyẹn o ní pé ẹ fẹ́ sọ́ra fún ègbó àwọn èèyàn ẹfẹ sọra fún ìbọn àwọn èèyàn àwọn èèyàn wọn sọ yẹn lẹ́nu pé ibi tí wọn lówó dé sókòsí ẹkọ sòkú yẹ nìyẹn ah tí bó ṣe kó sokù dádì ẹ nìyẹn torí ẹ àti gbọ́ ò àìgbọ́ ò sí o àìmọ́ àbò sí o agbọ́mọgbà ní òròjọ́ ibi tó kù sí fún wa pọ̀ ara rẹ̀ ni a gbọ́ pé ẹ̀sìn ọlọ́ọ̀ni ṣùgbọ́n kú ká lè lò ó òkú ká lè lò ó ìdí tí mùnáfíkì àdínì fi pọ̀ nù ìmọ̀ràn pé náà ti ń rí mùnáfíkì àdínì báwọn ara àwọn là ń pè ní kíni mùnàfíkì àdìyẹ ọgbọ ẹsìn ọmọ pé kíní kan lẹsìn ọlọ ṣùgbọ́n kò ní lò kò ní lò nítorí pé òun kìí ṣe dáadáa tí ń bẹ lọ́dọ̀ ni ní wá bíi kí làwọn èèyàn sọ nípa rẹ̀ ntáwọn èèyàn sọ nípa wọn lọ́jà lọ́dọ̀ tiwọn àwọn ọkọ láti sẹlọn nítorí káwọn èèyàn lè yọnu sáwọn pẹ̀lẹ́ yìí. oní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa ìdí sínú tó fi jẹ́ pé ní àwùjọ Yorùbá yìí àwọn èèyàn tó ń Islam lódodo wọn ọ̀pọ̀ rárá wọn ọ̀pọ̀ rárá àwọn munafiki àdínì ló pọ̀ jù àdínì pọ̀ jù torí pé kí ni wọ́n ń pè ní Islam gan wọn ò fẹsẹ̀ àtijọ́ asin kìnnì kan súkẹ́súkẹ́ kan ká sì máa wa lọ wa èsì kí èyí tí ọba ti dá nínú rẹ̀ lẹ gbọ́dọ̀ pàtì síbẹ̀ yẹn ọ̀fẹ́ wọná lẹ́fí ṣe islam ibẹ̀ fẹ́ wà lìjánà lẹ́fí tẹ̀lé ta nàbì muhammed sallallahu alayhi wa sallam fẹ́ eléyìí jẹ́ba ọlọ́ni walladhina kadhabu bi ayatina wastakbaru anha wọ́n ẹ lọ sọ fún àwọn ìyá tó mọ̀ wọn kó mójútó mọ̀ wọn kó mójútó ọmọ yẹn wọn pariwo sọ alẹ́ tí. ọlọ́ni walladhina kadhabu bi ayatina wastakbaru anha dájúdájú àwọn ẹni tó ṣe é pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ a ah, ọmọ èèyàn ṣe àyà ni ọlọ́run ọba ló sọ̀rọ̀ ọlọ́run ọba ló sọ̀rọ̀ ìwọ wa ń sọ é pé irọ́ lọ̀rọ̀ lọ a'udhu billahi minash shaitanir rajim ìgbà tó ṣe kí bàbá rẹ̀ sọ̀rọ̀ ò lè pọ̀rọ̀ bàbá rẹ̀ rọ irọ́ sì kúnú ọ̀rọ̀ bàbá rẹ̀ ọlọ́run tó wá dá ọ tó dá bàbá rẹ̀ tó dá yìí tó dá kìyàmù ọ wá sọ̀rọ̀ wọ́n á ń pè nírọ́ ẹ dákun ṣe é mọ̀ pé iye òǹkà ẹni tó pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn náà pọ̀ jù ni àbáwọn tó pè lódodo àwọn tó pè nírọ́ lọ pọ̀ jù wàláhì àwọn tó pè ọ̀rọ̀ ọlọ́run nírọ́ lọ pọ̀ jù so eléyìí ṣé yóò wá jẹ nǹkan tó burú pé kọlọ kó gbogbo wọn dà sí nábì kò tó burú wàláhì kò tó burú. Ah, ọlọ́wọ́ bó róró kí ni jẹ́ róró gan-an rí kí ni jẹ́ róró àlọ́ lọ́n ń sòfin pé tó o bá ṣe báyìí báyìí ni ọjọ́ tiẹ̀ tó o bá ṣe báyìí báyìí ni kí ni mọ kò sọ tẹ́ sọ nípa ọlọ́ ọ̀wá lè jẹ́ ẹni tí ó takùtọ̀ lọ́n tọkọtọ̀ lọ́n tí ó wà rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ nígbà tí èsè kò dilẹ̀ dáadáa yín ò dilẹ̀ dípò pé wọ́n fi lọ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí. dáadáa yín ò dilẹ̀ dípò pé wọ́n àmọ́ fi lọ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí. táwọn ìgbé dáadáa lé o ọ̀daràn wa lọ́tọ́ sí o a'udhu billah torí ẹ̀ ló ṣe jẹ́ kí ẹ mẹ́jà tanra jẹ o àwa tá wà níbi tá a wà ní ìsìn lókè pẹ̀ arìnrìn àjò ni wa o oníkàlùkù ọ̀lọ́ o so ètò wa báyàn lọ́kàn jẹ́ jù ó náà ní pé lẹ́yìn ìgbà téèyàn bá kú èèyàn ti gbọ́ òdodo ó sì ti mọ òdodo ṣùgbọ́n kò fi ṣe wà o nígbà tó wá kú tó bó dénú sáré ìta dénú sáré báyìí lórí pé la ní táwọn kìnnìyàn sọ lọ́mọ jánà. fẹ́ràn káwa kínní yìí ni wá lọ́dọ̀ wọn gba àwọn òkúfẹ́ gbọ́ níta sọ níta kínní yìí ń sọ lọ́mọ jánà so o sì ajíyà nítorí kó takò níta àwọn kínní yìí sọ ìyá láéláé kéèsè yàtọ̀ ń lásán ìyá láéláé yàtọ̀ ń lásán ìdí nu ọrọ̀ àwọn èèyàn lọ́rùn láti náwó fún àwọn ẹni tí ń tàn àwọn àfáàtì ń sìn wọn lọ́nà ọ̀rọ̀ wọn lọ́rùn láti náwó fún wọn nítorí pé ibi táwọn náà tẹ̀sí làwọn àfáà yẹn ṣe kí ni làwọn náà tẹ̀sí kọ gbogbo èèyàn lọ́rùn láti náwó ran lọ́wọ́ wàláhì tàlá kọ gbogbo èèyàn lọ́rùn láti ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ òkú àfùtàrọ̀ kí ni gbogbo tí sọ láàmú ni gbogbo sọ láàmú bó o mọ̀ sí láti gbé nǹkan tí ń se yẹn lárugẹ kò sí wàhálà ẹ máa ná sójú ọ̀nà tí ọ̀dà ẹ fi sí ìyá jẹ tó bá di lọ́la ya nítorí ti dáa jù náà ni kéèyàn ọmọ òdodo níbi kò ṣe kó tẹ̀lé kéèyàn ọmọ òdodo ọ̀làwọn ọ̀làwọn àbámọ̀ tí ò ní ti yí padà ló fi jẹ́ pé bí èèyàn bá àwọn tí èèyàn wo bá ń ṣe máa ń gbókù sínú sàárè kọ́kẹ́yìn omi omi jọ́ ọmọ tánu ọmọ tí bá tiẹ̀ pàdé nù kọ̀ wá lè ṣeéṣe kákan gbọ́ náà lọ fà àtòrí pé àní ti kó mbẹ tó bá gásá burú náà tí mọ̀lẹ́kọ̀ọ́ ti ra mú tí wọ́n ti máa lù ní pọ́npọ́ lórí tí ó sì máa pariwo tó ẹgbẹ́ gbogbo èèyàn gbogbo nǹkan ní ọ̀gbọ́ èèyàn àtàlẹ́jọ́nù ni ò ní gbọ́ sẹ́mi pé a bá wà chance láti gbọ́rù rẹ̀ bóyá ẹlòmíì ọ̀bá sórí rẹ̀ ẹ́ ni wọ́n ra mú báyìí òun jáwọ́ nù tó ṣe kú ṣùgbọ́n náà bò ṣe bẹ́ẹ̀ torí kó ti kọ àkọọ́lẹ̀ pọ̀ máa ná làwọn kan torí kó lè bá a ṣiṣẹ́ tí wọ́n fi wọ́n náà à ń ṣe ládùá ó kú kárùn àdúrà lọ pé kọ́ lọ́mọ sí wa ládọ́rùn mọ́ tọ́ ó kú kárùn àdúrà lọ ẹ̀mẹ́yìí dáadáa làá máa gbọ́ táfi tí pàlàbà rẹ̀ ní Yorùbá lẹ́kọ̀ọ́. wọn máa kẹ́ ẹ́ wọn á ní kí ni sèǹtọ́lọ́ wọn wá wó nu sílẹ̀ nìkan lọ́lọ́wọ́ tó wá fìyà fìyà ẹ́ wí tán wọn wọn ràn nù kankan kan máa lápèjúwe ṣòkòtò ń wọlẹ̀ ṣòkòtò ń wọlẹ̀ gbogbo gbà má ti ṣòkòtò rí ọ̀tá ẹ̀kókó sẹ̀rẹ̀ kí lọ́ọ́ fẹ́ fi gbà kí fẹ́ fi gbà tẹ́ ti torí pé sòkòtò rẹ ti ń wọlé yẹn wàá rí pé gbogbo ẹni tó bá rí àwọn onífà pọ̀nlé ojú àpọ̀nlé wọ ọ̀gàn lọ́mọ èèyàn lẹ́bù káyí pé kò sẹ́sìn gan gbogbo ẹ̀rọ fọkúnlẹ̀ wọ́n fi sòkòtò tiẹ̀ kó oyí máa bí àmàlà nínú ewédú náà ló ń gbé ká ìtọ́kúnlẹ̀ gbogbo ẹkúnlẹ̀ náà ló ń gbé ká bá ọ̀ ń tẹ̀ mọ́lẹ̀ ojú otí ẹ̀rọ rárá ọ̀ ń tẹ̀ sòkòtò rẹ mọ́lẹ̀ kọjá sẹ́yìn túmọ̀ sí kórì rẹ pé òbí gidi ló sì bí ọ gbàtọ́ jáde nílé táwọn rí tí gbogbo sòkòtò rẹ ń wọlé bẹ́ẹ̀ kí làwọn rí sọ fún ọ. gbogbo ojúgun sòkòtò tí gbó ìsàlẹ̀ ti gbó ya ó tún ya ọ ya dá méjì ló tún sì máa fi tẹ̀lẹ̀ nù kátó wa pẹ́sìn wa wa sọ

pé eré báwọn mọ ọ̀ràn kan rẹ̀ ẹnìkan ní fi ráàlù àbí kó kó de ṣòkòtò rẹ̀ kó le kó múra alẹ́ ni tó tẹ̀ lófin ọlọ́run tó tẹ̀ láṣẹ rẹ̀ kò tí ì máa bí ọ̀rọ̀ òun ṣe já sí tonti kọ́lọ̀ ti sàdéhùn dáadáa fún wọn ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàm ká tó wá pé àwọn ẹni tí ọkọ tí ọ̀ka tó lọ́n kún kankan tí kà máa fi sẹ́fẹ̀ wọ́n máa fi ṣe wọ́n máa fi ṣe wọ́n máa fi ṣàwádà. wọn mọ̀rọ̀ lọ wọn máa fi ṣe wọn máa fi ṣe à ń ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run ẹni tó gbọ́rọ̀ ọlọ. tó pè nírọ́ tó ní gbogbo eléyìn kò dájú wọn tún sọ fẹ́ẹ́ lómi pé ẹ̀dá kò sọ́lọ́ ń sì sọ bẹ́ẹ̀ ok kí ni nípa tíra tó fi owó ọ̀pọ̀lọpọ̀ tí sì ń pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ àwọn tí wọ́n pẹ́pọ̀ ẹ̀sìn náà síwájú wọn fẹ́mi pé ìdáhùn èèyàn fi gbẹ́sìn yé ní ìsìn láwùjọ àwọn àfáà dákun àwọn àfáà ni wọ́n dákun torí pé báwọn àfáà yín bá ṣe rí lẹ́yìn náà ó rí gbàdéjì pé àwọn àfáà yín mànà àwọn àfáà yín máa ń pa ẹ̀sìn bó lẹ́yìn ṣe fẹ́ mànà bó lẹ́yìn ṣe fẹ́ máa ń pa ẹ̀sìn ẹ̀ lè máa ń parí àfáà ní ṣe yẹn ń wò fún yín wọ́n wá ń sọ létí yín pé ká ṣe ká lọ sọ́dọ̀ yẹn ń wọ̀ ọ̀dà sẹ́mi kẹ́lómi ọ̀yà mi gbá àwọn lè mọ́mú wa náà ní ṣe fún wa. àmọ́ pàtàkì pé nítorí ọba dọ́dọ̀ rẹ̀ ló ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú òfin ọlọ́wọ́n bá wa téèyàn máa ń ṣe irú rẹ̀ gan kèfèrí ni ẹni tó bá sì wá dọ̀ rẹ̀ gan òun náà lè ti paṣẹ bẹ́ẹ̀ di kèfèrí sẹ́mi kún kálukú ọ̀sọ́ra bàtà àwọn afáàyín náà ló sìn yín lọ́nà àwọn afáàyín náà ní ta pẹ̀sìn ọlọ́ àwọn ni ọ̀mọ́ ń pẹ̀sìn ọlọ́ làwọn èèyàn náà ń kọ́ làwọn náà ò fi mà ní pẹ̀sìn ọlọ́ tó ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì kẹ́ ẹ tó báwọn èèyàn wí ẹ rí i pé ìbáwí tó yẹ kó lọ sórí àwọn ẹni tó ń pè láàfáà gan ó lọ yẹ kó ga jù torí pé àwọn èèyàn ọ̀ma ní tí wọ́n bá sọ fún wọn làwọn mà èèyàn ò lè má gbélé ayé kó má rí pàjù èèyàn ò lè má gbélé ayé kó má rí ṣòro ẹnìkan wá bọ̀ wọ gẹ́gẹ́ bí aṣíwájú nídìí ẹ̀sìn bàbá nǹkan báyìí máa ń sin dàmí láàmú o ló bá sọ fún pé ah nítorí wípé ń dọ̀ láàmú àdúrà kan sì wà ó tí Ànábì sallallahu alaihi wasallam ní tíyẹn bá ṣe sírù nǹkan ọlọ́run mú kúrò náà ni ah, ẹ bá ń kọ́ bàbá kò sì bá a kọ́ òfin lé lọ sẹ́wọ̀n kó ti pẹ́sìn lọ́dọ̀ rẹ̀ nù tí nǹkan bá ṣẹlòmíì náà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń jọ mi ó ní ntí bàbá ní ká máa kà pànàbì ní ká máa wí ni dáadáa wọn máa tàn ká dáadáa wọn máa tàn ká dáadáa wọn máa tàn ká àwọn sọ pé ńgbà wọn abẹ́yìn ẹ sọ pé hmm, nǹkan wà ń bẹ̀ ní sí pé ọ wọ àdàbà funfun wa àdàbà funfun yóò wá jẹ́ àdàbà tó ṣe pé kò tí ì máa fò ẹ dákun ẹ wo wàhálà so that ìwọ náà fi máa wọ pé eh, nǹkan bẹ nínú tí bàbá ń kà àdàbà funfun tí ò tí ì máa fò ńlọ wà wá yọ wá pé méje yóò pé méje ìró tí ìyá rẹ fi tó fi pọ́n nígbà wọn kọ́kọ́ bí ọ <laughs> ó mú wa ẹ dábàá babaláwo lásán tẹ̀ ń pè láàfà so ìgbà tó ń bá ní kó tó ṣe tí wọn náà jìyà fáin fáin ọlọ́run ọba pẹ̀lú bí ṣe máa dẹ́yìn ẹ sì ṣe ọlọ́run ní kí nǹkan ọgbọ́ àkọ́jẹ́ bẹ́ẹ̀ sọ pé ìwọ ti sì nánu láéláé ìwọ náà tún á ṣe sábàbí tẹlómi náà tún fi máa ṣìnà láéláé pé tí sọ àlọ́ bá bàbá bàbá bá tì í tó ẹsì pé lè má mú àti bàbá aláwo ìdí tó fi jẹ́ pé àwọn èèyàn ṣìnà wọ́n ṣìnà wọ́n ṣìnà kálukú sì gbé láwàní sórí láwàní ò ti kinu ló fi jẹ́ pọ̀ pọ̀lọpọ̀ tó bá tó kó tú láwàní wò wàláhì bòńdè nù láwàní àyùbá àmàbòdè dàrú so àwọn eléyìí sí àwọn èèyàn lọ́nà gan wàláhì báwọn afáà bá ṣe rí làwọn èèyàn máa rí tó bá ṣe pé àwọn ẹni tí ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn bá dúró déédéé wàláhì àwọn èèyàn ó dúró déédéé torí kí kò sẹ́ni tó lókè mí lẹ́yìn sánmà ṣé báwọn afáà yín náà ní táwọn afáà ń ṣe làwọn èèyàn máa ṣe torí pé ẹ máa wọ àwọn èèyàn wọn yìí sábà ṣàgbére lọ títí a kì í ma ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ pé táwọn afáwa ti sọ iná làwa náà sọ ok àwọn afáwa ti wá sí àwọn èèyàn lọ́nà rẹ̀ gèdè báyìí ó kú káwọn èèyàn gbọ́ padà ó kú kún padà torí di eléyìí báyìí ìmá pọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ́ ó burú ó burú ọlọ́wọ́n bá ní bá wa so ìyẹn wá sọ pé ń sọ kò rí wàtìtẹkùbọrù ẹnìhà wọn tún wá ṣègbéraga sí fáàní tẹlẹ àwọn tó bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí òdodo ti dé wá bá wọn wọn pè nírọ́ wọn tún wá ṣègbéraga sí ulaika ashabun nari hum fiha khalidun Ọlọ́run láwọn ní ọwọ́ náà àwọn ni ó sì máa bẹ́ńbẹ́ gbére kése èyí túmọ̀ sí pé ẹ jẹ́ ká gbìyànjú láti kọ́kọ́ wá ìmọ̀ nípa ntọ́lọ̀ fi hàn nàbí Muhammad sallallahu alayhi wa sallam sí wa torí pé títẹ̀lé àtàìtẹ̀lé ìmọ̀lọ́yẹ̀ kó síwájú ó sì gbọ́ wa káyí pé ní ìsìn à ń ṣe Islam orí Islam náà là ń bí ọmọ wa lé inú wa ń sì ń dùn àmọ́ wọ́n ní kí ni Islam yìí àmọ́ just the definition of Islam àlàyé kí ni Islam ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó fèèrè. bákan náà tẹ bá béèrè ìtumọ̀ la ilaha illallah ọgọ́rọ̀ mùsùlùmí ó fèrè gbólóhùn tá à ń ṣe fi ń di mùsùlùmí nù. ok kí ni orígun tí la ilaha illallah ni tó ṣe pé téèyàn ọba sọ méjèèjì kò sọ́nà tó fi wà lìjànà pàláì ọ̀pọ̀ àìmọye mùsùlùmí ọmọ wọn mọ òkú kí náà fẹ́ léyìí bóòlù àti wá fẹ́ jẹ́ ni tó jẹ́ pé yọ àtẹ̀lé tí anabi sallallahu alaihi wasallam gbàtà nímọ̀ nípa ntọ́lọ̀ ń nǹkan táwọn kan dá ni pé wá kà ń gbogbo ìgbà pé bàbá fojú kà náà fi kí láti ṣe wọn làwọn máa jó ni àwọn máa yọ ni ó túmọ̀ sí pé káwọn gángan káwọn náà gbé lù lọ́ọ́ lọ àlùkìyàmà àwọn oníbàndì káwọn náà gbé lọ àlùkìyàmà àwọn oníjáàsì kí wọ́n gbé nìṣó ẹ máa mọ̀ kólómù kẹ́ ẹ tí o bá ka ìsìn islam kún àjọyọ̀ ni ike bí nǹkan bá tiẹ̀ dàrú níjọ́gbé ní alkiyama táwọn bá ti rá nàbí táwọn kìjó mọ́lẹ̀ ọlọ́nkan sànù <laughs> síbẹ̀ wá rí kò sí tọ́jú ọba yẹn àbí kó ní ṣòkòtò dé ṣòkòtò rẹ̀ gírí kó níyàrí ó mójútó ẹ̀rí pé àwọn anábì ọlọ́run àwọn ti ṣe tiwọn ìní àyíṣà ṣe sọ fún wa má fi lè sọ fún ọ bí nǹkan kan bẹ nínú tọ́lọ́n fi rán anabi alayhi wa sallam kọ̀ láti jíṣẹ́ rẹ̀ kọ́ gbà pé rọ́lọ́pàá fún kò sí nǹkan kan tọ́lọ́n ní rẹ̀ tí ò rẹ̀ sẹ́wọ̀n ló kù sí lọ́rùn báyìí ọ̀dà mélòó ti wá láǹfààní àti gbọ́ nínú alayhi tó bá jẹ́ pé a bá ara wa tá a fẹ́ kódà kò yẹ ká jẹ́ kí àwọn ẹni tí bá pé ètò agbó òtítù ètò agbó òtítù bẹ́ẹ̀ lọ́yọ̀ kọjá ṣùgbọ́n èèyàn mélòó lọ́dọ̀ kí Gịnị kíni kíni gịnị kíni sọ náà so ọ pàtàkì kásì jẹ́ni tí ọmọ páyọ̀ ọlọ́run pàtàkì tí ọmọ ni kájínà ká ń pè ń nínú tó bá ti ríra rẹ bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́n ọlọ́run ní ká ṣe nǹkan báyìí ó ń ṣe alhamdulillah ó ní ká má ṣe nǹkan báyìí ó súnmọ́ alhamdulillah ìwọ ló lórí àmọ́ by the time tẹ́ gbọ́lọ̀ ni ẹ ṣe báyìí ó yẹ ṣe ó ní ẹ má ṣe báyìí ńlọ ọ máa ṣe kò sí bó ṣe lè pera rẹ lólùpayọ̀ lọ ó lè jẹ́ olùpayọ̀ lọ ká ṣe dáadáa ó pàtàkì ìṣe dáadáa kò ṣèdìgbà tó bá pé àwọn èèyàn ń ṣe dáadáa jẹ máa torí pé ẹdín mú ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ṣe dáadáa àwọn èèyàn díẹ̀ ní màá ṣe dáadáa sẹ́bẹ̀yìn náà mà tẹ́ẹ̀bà ń gbá àdúgbò kan ní sẹ́sọ̀ pé nìkan lẹ́ni rí adúrú èèyàn yókù ńkọ́ nítorí pé ra àwọn wà burúkú burúkú burúkú lọ́dọ̀ wọn ẹ̀yin yóò sọ pé lágbájá kò lè mọ́ sòótọ́ wọ́n pa ókè gbogbo èèyàn yókù ńkọ́ kí ló sà wọn. a ah, ó ti mọ̀ pé gbogbo èèyàn bọ̀ jẹ́ nígbà wọn ò yóò dáàbò bò sẹ́mi pé bẹ́ẹ̀ yẹn ṣe máa ń sọnù ó túmọ̀ sí pé àwọn ẹni tí ń ṣe dáadọ́ ọ̀pọ̀ ẹ jẹ́ ká jọ̀kan nu ẹni tí ó pọ̀ ká má máa sọ pé ibi táyé bá ń yí lọ làwọn náà máa bá wọn yí lọ torí pé ibi táyé ń yí lọ làwọn máa bá wọn yí lọ ọ̀bàlẹ̀ ayé jẹ́ gan-an o iná ni òjò ká yóò kókó lójútùú di di sin tá à ń sọ̀rọ̀ yìí pàápàá lórílẹ̀‐èdè tiwa táwa Nàìjíríà yìí gbàtí gbogbo ìwọ náà máa sọ pé bó ló ṣe fẹ́ jẹ́ lódodo gbàtí gbogbo èèyàn yóò purọ́ oníbò ló ṣe fẹ́ máa sọ dodo, sẹ́yìn sì lè gbélé ayé kọ́ máa sọ òdodo bẹ́ẹ̀ lẹ́nìkan sọ fẹ́ nìkan sòtòrí pé ń wò pé gbogbo ẹni tó yí òǹkà irọ́ náà làwọn jọ ń pa fúnra wọn kẹ́ ẹ máa ṣe dáadáa àwọn èèyàn ọba máa ṣàìdá ẹ máa ṣe dáadáa tó máa sì ṣe dáadáa dáadáa tí yín náà ní kẹ́ ẹ máa ṣe ètò wa ní gbogbo dáadáa ní ká sin lọ́wọ́ káma ṣẹbọ sí i kátẹ́lẹ́ ta nabi Muhammad sallallahu alaihi wasallam káma fi gba pààrọ̀ eléyìí ní ma síwájú gbogbo dáadáa o torí ẹ̀jẹ̀ nǹkan ṣe dáadáa tí ó jẹ́ mùsùlùmí kò rí dáadáa ṣe síbẹ̀ rí Hatim At-Ta'i kò Adi ọwọ́ òun gba Islam ọmọ gba islam bàbá ti kú kí islam ò tó di kò sẹ́ni tó lawọ́ tó hàtìm lédè lárúbáwá lónìí tó a bá fẹ́ kọ̀wé á sọ yìí pé ó sì lawọ́ bíi hàtìm títí wọn ò lówe méjì nípa ẹni tó lawọ́ lédè lárúbáwá gbélé ọmọ rẹ̀ wá bá nàbí sallallahu alaihi wasallam bàbá mi gbogbo èèyàn lọ́mọ pẹ̀lú lílawọ́ débi pé kọ rẹ̀ ti di ní tí wọ́n fi ń pòwé ọ̀làwọ́ débi wípé ó máa ń fẹ́ bí para rẹ̀ torí kí ó lè bá àdún ẹlòmíì nù kọ̀kọ̀ láti wà kísà torí kẹlòmíì ò lè ra sọ̀wọ̀ sọ́run ọgbà pípọ́n tí ò máa le gan-an dípò ẹni tó jẹ̀bi nítorí pọ́ńtì ọ̀lẹ́ni tí wọ́n wá yọ òun sì mọ̀ pé tí wọ́n bá tí ò máa le dípò rẹ̀ wọ́n wá gbóǹlẹ̀ láìpẹ́ kí lẹ̀sán tí bàbá òun ò rí ní ọ̀gbìn yá mọ́ ọ́ anabi sallallahu alaihi wasallam ni ó ti gbà láyè ti gbà láyè ó rí tí gbogbo yẹn ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa kò sí nǹkan kan tí wọ́n sọ kó fún jọ́gbìn dàrúkìyà torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn bá níwà dáadáa tí ń ṣe dáadáa tí ó bá mùsùlùmí ó ṣòfò tó bá ní islam ẹni gbogbo dáadáa tẹ̀ ṣe lẹ́rìí ládàá rẹ̀ torí ẹ̀ náà la ṣe ṣèdánilẹ́kọ̀ọ́ pa pé anabi sallallahu alaihi wasallam ó ní téèyàn bá jẹ́ ni tí ń ṣe dáadáa nígbà tó jẹ́ kèfèrí tó bá tún wá gba islam tí ń ṣe ń tẹ̀síwájú pẹ̀lú dáadáa ládáadáa tó ti ṣe kó tó jẹ́ mùsùlùmí ọlọ́run ó fún ládé tó tún ṣe lẹ́yìn ìgbà tó tó jẹ́ mùsùlùmí ọlọ́run ó fún ẹni tó bá wá jẹ́ ọ̀daràn kó tó gba islam tó wá gba islam tó tún tẹ̀síwájú pẹ̀lú ọ̀ràn àdá ìyá ọ̀ràn tó dá kó tó jẹ́ mùsùlùmí kò ní parẹ́ pẹ̀lú islam o sọ̀rọ̀ níjọba síwájú rẹ̀ dànù ṣùgbọ́n tó bá jẹ́ pé òun tẹ̀síwájú pẹ̀lú ìwà tí ń hù kó tó jẹ́ mùsùlùmí òun kò yí padà yóò díye tó ṣe kó tó jẹ́ mùsùlùmí yóò tún díye tó ṣe ńgbà tó di mùsùlùmí torí ẹ̀ kò séyìí tọ́gánú dáadáa bí kò jẹ́ mùsùlùmí torí ẹ̀ náà sọ pé eléyìí báyìí mùsùlùmí ni o àmọ́ láì o káfíìrì lélẹ́yìí àmọ́ ṣe dáadáa mùsùlùmí lẹ́fun lọ́la lórí yìí káfíìrì torí jíjẹ́ mùsùlùmí o ń la ìdá tí ó hàn sí káfíìrì tó àìdá wọn á ju dáadáa àbí dáadáa ti islam ọ wá ju dáadáa tẹ ẹrù pẹ̀lú mi ń ṣe ń lọ nígbà tó wọn ti jẹ́ mùsùlùmí lọ́lọ́run ti sọ pé afanaj'al al-muslimina kal-mujrimin ọlọ́run ni wọn lè dọ́gba mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí ọlọ́run pè wọ́n lọ́daràn wọn lè dọ́gba torí ẹ̀ dáadáa ni ká máa ṣe jàmá etí ń bẹ lẹ́yìn ikú wàláhì ojú kú lọ etí ń bẹ lẹ́yìn ikú ojú kú lọ torí pé àǹtí ń kú náà ká tó kú àbá àti kú àǹtí ń kú ká tó kú oorun tá à ń sùn jojúmọ́ àbúrò kú ni àbúrò kú ni ẹ̀yin ẹ̀wọ̀n owó tó bá rẹ̀ yẹn tó yẹn bá sùn gbogbo bẹ́ẹ̀ máa ń ṣe ń lu koro létí èèyàn yẹn onídìde ó sì ṣeéṣe kó pé àsìkò tí ẹ̀yin sùn yàn ẹ̀ ńlá àlá burúkú kan pẹ́kí tọ́lọ̀ bá ní kẹ́ tají sáyẹ́lẹ́ mọ̀ dúpẹ́ fọlọ́n pé ah mo dúpẹ́ fọlọ́n pé n ti kù mo dúpẹ́ fọlọ́n pé kìí sòdodo tọ́ ìgbà mi ẹ̀ sì máa lálàá dáadáa tẹ́ bá jí sáyẹ́lẹ́ pé ah ti kù kí dáadáa yóò sì jẹ́ tèmi ó túmọ̀ sí pé ah tọ ntí wọn bẹ lẹ́yìn ikú ojú kú gangan lọ ṣé báwọn èèyàn díjú kò sì yájú mọ náà ni náà ni kú tó bá ṣe pé tàbá ti wá kù tá a ti di bọrọ gidi tí a lè mira mọ ó sì ti parí pé tọ ìwọ ti kú ó ti parí tiẹ̀ iṣẹ́ tiẹ̀ ti bọ́ ó ti parí nu and kò sí nǹkan kan tẹ́nì kó bí ọ kò sí ìṣirò kan tẹ́nì kó ṣe fún ọ wàláì kò bá sàn kò bá sàn pé a achieve ntá achieve láyé a sì jẹ gbádùn rẹ̀ kó tó di pé ẹ̀yìn akó ń bẹ kẹlòmíì náà máa jẹ tiẹ̀ lọ kò sí sírò kò bá sàn ṣùgbọ́n ibi tí ikú ti bàyàn lẹ́rù jù ó ní pé ti ń bẹ lẹ́yìn rẹ̀ ju nǹkan lọ ìyà tọ́lọ̀ ti pèsè kalẹ̀ dẹni tí kò ní wà lìjànà wàlẹ́ ọ̀bá yẹn lẹ́rù kìí ṣe pé wọ́n kàn sọ yẹn sínú lẹ̀ nígbà yẹn lẹ́rù nípa kú o kìí ṣe o ẹ̀hẹ́n torí pé àtọ̀ wà lókè àtọ̀ wà ńlẹ̀ ibi wọ́n ti kú tó bá jẹ́ pé kò sí tí ó ṣẹlẹ̀ mọ́ nígbà tó ṣe pé mo wà lókè mo wà ńlẹ̀ mo ti kú kò sí tí ó ṣẹlẹ̀ ibi tó bá rí pọ́n sọ́ sí ṣùgbọ́n gbòó sí pé nǹkan kó tún máa ṣẹlẹ̀ sí yẹn kó tó wá di dọ́tọ́ náà wọ́n tún gbé wá dìde nínú fi jẹ́ kọ́rọ̀ kú báyẹn lẹ́rù gan-an tọrọ kú sí báyẹn lẹ́rù ẹ̀rí gbà táwọn Yahudi àtàwọn Nasara tó ń pera wọn ní ọmọ ọlọ́run ẹni tọ́lọ́run fẹ́ràn làwọn ọ̀dà ọmọ ọlọ́run ṣebí lè kẹ́ náà lọ́lọ́run sì pèsè kalẹ̀ làwọn ọmọ rẹ̀ àyànfẹ́ rẹ̀ ẹ̀ sì ní wọlé ìkẹ́ yìí láì kí lẹ̀ ń tún á ń ṣe nú yà kí ń ṣe nú àrùn pánpán kí ń ṣe ń bi kù sí yín mú tẹ́ ní gbádùn ẹ kú ẹ tọrọ kú báyìí kẹ́ ẹ kú kẹ́ ẹ lè bá a lọ wà lìjánà ọlọ́run ní wàlá yẹtẹmẹ náwó hóó abadan ó ní tọrọ kú láyé bí máa qaddamat aydihim torí kíni bí sababi máa qaddamat aydihim nítorí ntọ́wọ́ wọn tí wọ́n ti ṣe síwájú torí kálukú mọ̀ bàbá ti kú báyìí tiẹ̀ bọ̀ ọ̀nù bàtí táyà tí wọn pera rẹ lọmọ Ọlọ́run pé okú oríire tó ọjọ́ ọmọ Ọlọ́run àti pé kẹlòmínà wà dọmọ Ọlọ́run tíkẹ́ẹ̀tì ò tí ì tàn àbí bẹ́ẹ̀ kọ́ ni pé ìwọ náà wá obtain yours come and obtain your own form so that ìwọ náà fi dọmọ lọ ó kì ìwọ tó ti dọmọ lọ tẹ́lẹ̀ mi ò tí ì jẹun kí ló dé tó tọrọ kó o kú ní ìsìn náà kó o fi máa lọ sílé ìkẹ́ bí o ní àbí ah, ti báyẹn kọ́ o kí ló dé sọmọ kó o ní wọ paradise ṣáájú kó o tó kú ah, kí ló ń ṣe nu gbogbo wàhálà nàìjíríà yìí pọ̀ kó o tètè máa lọ dè wá bí o ní àbí ah, ti báyẹn kọ́ o ibẹ̀ yẹn lè le o kó lè le báwọn kò lè le báwọn ọmọ ọlọ́run <laughs> so ọlọ́run ni wọn ní tọrọ rẹ̀ láyé ó túmọ̀ sí kíkálukú mọ̀ kìí ṣe pé wọ́n gbìyàn sí sáré nìkan ní báyà lẹ́wọ̀ kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn nígbà tí káfíìrì bá mi lé ṣé mùsùlùmí náà á ní mà torí ẹ̀jẹ̀ abẹ́rù ní tí ó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn gbàtà bá kú ìgbà tí ní ìsìtẹ́nìkan bá ń ké tí ń ké nínú yàrá kan tí ń gbálẹ̀kùn pé ẹgbàmí ẹgbàmí sẹ́mọ̀kí tó lọ́nba ní ká gbọ́ gbogbo ọ̀nà tá a fi wọlé láàmà wa tílẹ̀kùn yẹn tí ọba gbà lẹ́rọ̀ àṣetán láti yọ tògiri tògiri torí kọ́mi èèyàn ti ń kéwòn kàbúrò ọmọ bá ṣe ẹni tí wọ́n á fi sísàárè nǹkan ìgbà táburú bá ń ṣe o sẹ́mọ̀ká àní gbọ́ dépò pàápàá gbà ọ̀dà káti ẹ̀ kó ṣeé ṣe gan pa gbọ́ á gbà á lẹ̀ ti dání màlẹ́kà tí bí a jẹ́ àárí dáàgbà ẹ̀yẹ wọn mẹ́wọ́ ah, kò kò lè káyí pé a àwọn agbókun náà kò nù sáré níbo la gbé sí yòó ní bà torí tó nítorí ẹ̀ ló ti jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam onítìyẹ bá ṣe bẹ̀rù pẹ́ẹ́ tó ní sin òkú má òun ọba bẹ lọ́n káwọn èèyàn náà máa gbọ́ irú ìyà tí ń jà wọn tó wà nù sáré irú ìtọ́ lọ́wọ́n bá ń fòun gbọ́ torí èèyàn àtàlùjá ló yìí gbọ́ àmọ́ lọ́n fún anabi gbọ́ ẹ̀hìn wọn kíta bá ń gbọ́ bókú mi bá kú àní sinmi kékeré inú yàrá gbé wọn náà lọ sinmi bíi. so eléyìí ọba yẹn lẹ́rù jama kí ni ọ sí wa lẹ́yìn ikú wa ọba yẹn lẹ́rù agbọ́dọ̀ máa rántí ẹ ìbànújẹ́ nípa tá a fi sílẹ̀ sáyé a lè jẹ́ ní tírù rẹ̀ ò ní sí àyàfi pẹ̀lú títẹ̀lé tọlọ tà ẹni tí fi kú ó ní pé ọwọ́ àkísà ti ń fi sílẹ̀ yìí bó wọn ṣe ṣe kò rọrùn fún mi ìrírí rọrùn wàhálà mo ṣe tí mo fi rí àwọn ọmọ tí mo fi kalẹ̀ yìí tí kú bá mú mi lọ báyìí táwọn ọmọ ilé ń dùn mí kí ni ó sí wọn àbí àṣẹ kéré èèyàn dàgbà àwọn èèyàn jẹ ká tó wa kó kéré fẹ́ràn kí nǹkan àbànújẹ́ ni àmì tó bá tẹ̀lé tọ́lọ́n tó tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run yan àwọn olùsọ lórí nǹkan tó fi sílẹ̀ síbẹ̀yìn náà nìsí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú nìsí tẹ́ ẹ̀ máa tó tì yín lọ sídìí kẹ́ ẹ máa sọ dúkìá rẹ̀ láì gbà kọ́bọ̀ ẹ̀ máa tó tì yín lọ sídìí kẹ́ ẹ máa bá àwọn ọmọ rẹ̀ mójútó ní tí bàbá wọn fi sílẹ̀ láì gbà kọ́bọ̀ tó ara pé ọ̀pá yọ lọ ọ̀tẹ̀lẹ́ta nàbì sallallahu alaihi wasallam kò sí tọ́lọ̀ ò ntí ọmọ já yín láyà tí ọba máa bá yín lọ́kàn jẹ́ ọlọ́run ṣetán láti jì látàrí pé yẹn tẹ̀lé tọ́lọ́ wọn tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ìgbà tí Abu Ja'far al-Mansur tó di khalifa ó sọ fún ọ̀kan nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n pè ní Muqatil ó ní wọ́n fẹ́ kó ṣe ìsìtì fún mi. Muqatil wa ni ṣèṣì títẹ̀ ń fẹ́ kí n ṣe fún yín nípa tí mo gbọ́ ni àbí nípa tí mo rí wọ́n ní à nípa tó rí ni o kìí ṣe nípa tó ọgbọ́ ọ wá ṣe àpèjúwe fún wa ó lóun rí wípé ní ìgbà tí Umar ibn Abdul Aziz tí ó kù láyé owó tó fi sílẹ̀ sáyé gbogbo ojú dínárù mẹ́wàá lọ wọ́n sì lo dínárù bíi mẹ́rin láti fi ralẹ̀ tí wọ́n sin sí khalifa nífà olórí fún gbogbo orílẹ̀-èdè Islam wọ́n sì tún lo bíi dínárù mélòó láti ra gbẹ̀yìn sí lára owó ìtọ́wákùnú dínárì mẹ́wàá ìní wọ́n pín fún àwọn ọmọ mọ́kànlá tó fi sílẹ̀ sáyé. tọ́ ìgbà tí ẹlòmíì tí àsìkò kù tiẹ̀ tó òun náà nínú àwọn tọ́jú olórí ọmọ mọ́kànlá lòun náà fi sílẹ̀ sáyé owó tí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ jogún ó tó mílíọ̀n dinar ó wá ní tí kú o ó sojú mi o tí ọ̀kan nínú àwọn ọmọ Umar ibn Abdulaziz tí wọn ò jogún tó dinar ẹyọ kọ̀ọ̀kan lọ́dọ̀ bàbá wọn tó fi ń fi ọgọ́rùn-ún ẹ̀sìn tó fi ń fà kalẹ̀ fáwọn ẹni tí ó jagun sójú ọ̀nà ọlọ́run ohun ọ̀sìn kú tóun fi rí ọ̀kan nínú àwọn ọmọ khalifa tí bàbá tí wọ́n fi ẹgbẹ̀rún àìníye lọ́nà ẹgbẹ̀rún dìínárì lẹ́fẹ̀ẹ́nì kọ̀ọ̀kan wọn tó fi ń ṣàgbé wọn àbí Umar ibn Abdulaziz kó tó kú pé ah, a adúrú dúkìá tẹ ní gbogbo ẹ sì pòórá báyìí ẹ fi ṣe tọ́lọ́ ẹ fi ṣe kínní gbogbo ẹ ó ní à ó lóun ń rí i pé kò sí ní tó lè wúlò fáwọn ọmọ tó lè fi sílẹ̀ fún wọn bí ìpayọ̀ lọ. O sì mọ̀ pé gbogbo ẹni tó bá nípa ẹ̀ ọlọ́run nínú wọn ọlọ́run ó sì nà fún náà ọlọ́run ọlànà kú náà tòun túmọ̀ sí kí bá nípa ẹ̀ ọlọ́run ọlọ́run ní fa àwọn ọmọ wa lẹ̀ kọ́dà bàbá kú tá a bá nípa ẹ̀ ọlọ́run ọlọ́run ní dá àwọn ọmọ wa dára wọn kọ́dà kámẹ́sì ìdí inú tó fi jẹ́ pé àwa èyí tó jáde ní pé kẹ́ ẹ kó àwọn ọmọ yín kó payọ̀ lọ táwọn ọmọ bá ti nípayọ̀ Ọlọ́run lójú ayé yín àwọn ọmọ yín ò ní rárẹ lẹ́yìn ikú yín táwọn ọmọ yín ò ní bàjẹ́ àmọ́ tí ẹ bá kọ́ ọmọ kó nípayọ̀ Ọlọ́run ń tọ́ dájú ní pé bí ìgbà tí yẹn kàn tan ara rẹ jẹ ni tí ń gbin kó sínú atẹ́gùn báwo ló ti fẹ́ wò kò lè wù láéláé torí ẹ̀ ìbẹ̀rù tí máa ṣèyàn lẹ́yìn ìgbà téèyàn bá kú ìbànújẹ́ tí máa ṣèyàn lórí téèyàn fi sílẹ̀ tí ìpayọ̀ ọlọ́run ọba bá ń bẹ tí ìtẹ̀lẹ́tà nàbì sallallahu alaihi wasallam bá ń bẹ ìyẹn ọ̀bọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀rí kó ń bẹ nínú àwọn òbí gbogbo bí kálukú ṣe ń gbìyànjú lónìí kọ́mọ yẹn kàwé kó déyàn ńlá kó kàwé kó déyàn ńlá ó ń bẹ nínú àwọn òbí èyí tí wọn bá lè mọ inú òwe fún àmọ́ ẹ wá rí láì tí ì kú wọn ẹ máa rí lójú ayé wọn bó làwọn ọmọ ni wọn sì máa déyàn gíga lọ́rọ̀ wọn máa dà lọ́rọ̀ wọn máa dà lọ́rọ̀ wọn máa dà ó sì sì káwọn ọmọ ọmọ yọ wọn lẹ́nu o ó sì sì kọ́ ọmọ ọmọ jẹ wọn gbádùn Al-Imam qayyim rahimahullah ó ní tí yẹn bá jẹ́ ni ẹni ọlọ́run ẹni tí ń tẹ̀lé tí anabi sallallahu alaihi wasallam tẹnìkan bá ń bẹ nínú ọmọ rẹ̀ tí ń yọ lẹ́nu tọmọ yìí tí òjì ọrẹ́ dọ̀bí lórí olóòrùn tọmọ yìí ń dà láàmú kó nítorí wọn máa dúpẹ́ fọlọ́run òòrè lọ́lọ́run bá ń ṣe fún ọ níṣẹ́ lọ́lọ́run bá ń fọmọ yẹn dà láàmú níṣẹ́ fi ń gbé lẹ́mìí gbóná torí pọ́lọ́run bá fẹ́ pa àwọn àìdá rẹ̀ fún ọlọ́run bá fẹ́ mú àìdá kó fún un. báwo irú èèyàn ni wọ́n fẹ́ jẹ nígbà tí gbogbo nǹkan rẹ máa ń lọ déédéé tẹ́nìkan ọmọ gbó ọ lẹ́nu tẹ́nìkan ọmọ yọ ọ lẹnu kí ló fẹ́ jẹ́ gan-an ni màlẹ́kà kò lè ṣeéṣe ẹnìkan jẹ́ wàhálà fún ọ náà ẹnìkan jókòtà àdìgbòlù fún ọ náà nítorí pé gbogbo kò kí nǹkan kan má di ọlọ́run àti ràlìjà náà so nítorí délé sí fún ọ nípa tó fi ìbẹ̀rù oníṣì fún ọ nípa tó bá wájú lókun ìgbà tó bá ti pa ọ̀ lọ tó ń sèse dáadáa dáadáa òbí ó máa ń ràn mọ́mọ́ ọmọ máa ń jẹ nínú dáadáa òbí ṣùgbọ́n òbí ẹ̀sìn Islam sọ pé kò lè ràn ọmọ ẹ̀yin lẹ́yìn máa ń sọ pé nu Yorùbá gbígbé ẹni tó bá gbé kíní kan kà ọmọ rẹ̀ ọ jẹ kíní kan jẹ kíní kan fi yá bàbá máa fi bí ọmọ nínú òfin ọlọ́run dáadáa lọ́lọ́run sọ pé tóbi bá ṣe ọmọ òrì mú bẹ́ẹ̀ àmọ́ ìdá aláìdá yóò máa lórí ara rẹ̀ tọ́ ẹ mẹ́jẹ̀ ajẹ́ni tí wọ́n mọ̀ pọ̀rọ̀ lọ́wọ́n bá nírọ́ gbogbo apáta kò sẹ́ni tó dáa àfẹni tí wọ́n ń pa ẹ̀ lọ kò túmọ̀ sí pé nìkan ti dé ipò kan tó jẹ́ pé ó ju gbogbo èèyàn lọ kò túmọ̀ sí wàláì torí pé gbogbo àtẹni tí ń wù àtẹni tí ń gbọ́ ọlọ́wọ́n bá ń fẹ́ kí gbogbo ọ tẹ̀lé ẹnìkan náà ni ọ̀sán àmà sọ táwọn kan náà sì gbọ́ ohun àtẹni tó ń gbọ́ náà gbogbo wọn ló yẹ kó wọn fi ṣiṣẹ́ kò túmọ̀ sí pé tí wọ́n bá ti sọ tiẹ̀ ti parí ọba àmà lò à ìsìláàmù tí wọ́n rí bá gbogbo apáta ńlọba wí tábà gbọ́rọ̀ ọlọ́run ẹ̀já tẹ̀lé ẹ mẹ́jẹ̀ á fi sílẹ̀ ká tẹ̀lé torí pé ẹni tó sọ ibi tó kàn tí wàá ti gbọ́dọ̀ balẹ̀ tínú wàá ti gbọ́dọ̀ máa dùn oníkọ́lọ́ntọ́ dá wa ní bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí irọ́ wọnú ẹ̀ àtọ̀ sáwọn míì tó ẹ pé ń gbé ká kí wọ́n á nínú òní dùn sí kí lọ́kàn òní balẹ̀ sí kò sínú pé nìkan fi kó bọyọ̀ fún ọ abẹ́nìkan parọ́ fún wọn náà gbá fúnra mọ̀nà tó bá sì gbé de lárúbáwá ká àlàyé ìtumọ̀ tí wọ́n kọ kọ̀tọ́ o nítorí pé a lè máa ṣe lónìí kárí pé sámà kọ̀ yaré lù wá kárí pé ilẹ̀ kò rí mọ́ alẹ́sẹ̀ káfi máa wá wò pé àti mú jẹ kò sí nǹkan kan tí èèyàn máa mú jẹ lágùn ọlọ èèyàn ń ṣe é pamọ́ ni èèyàn ń ṣe é pamọ́ ni ọlọ́run bá sì máa ti múyàn án lẹ̀ láti ayé ń bì tí ó ti máa jẹ ìyàbọ̀ láti ayé ń bì títí dàlùkìyàmù kò sí tọ́lọ̀ wọn bò lè ṣe èèyàn wá ní fẹ́ pé kéèyàn jẹni tí wọ́n fi jófin táwọn mí ọmọ òwò kọ́gbọ́n kéèyàn wo tẹlomi kọ́gbọ́n ló pé yàn kése kó ọmọ wo tèèyàn kọ́gbọ́n a gbọ́dọ̀ gbéra ga sọ̀rọ̀ Ọlọ́run káyipá wa àtayọ ẹni tó lè tẹ̀lé lẹ́yìn torí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àwọn lọ máa ná ọ inú náà ni wọ́n máa bẹ gbére késo Ọlọ́run dàkú má ṣe wa lọ máa ná ọ. lẹ́yìn náà ọlọ́wọ́n bá wa ó tún sọ fún wa nínú àyà tó tẹ̀lé lẹ́yìn ó ní faman adlamu mimman iftara ala Allahi kadiba aw kadhaba bi ayatihi ulaika yanaluhum nasibuhum min alkitab حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أينما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين ìdí tẹ̀ fi gbọ́dọ̀ pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tẹ̀ fi gbọ́dọ̀ ṣègbéraga sí títẹ̀lé òun náà láyà tó tẹ̀lé yìí ń sọ fún wa ọlọ́ni faman adlamu mimman iftara ala Allahi kadhiban ìyẹn ni pé kò sẹ́nìkan tó jẹ́ alábòsí bí ẹni tó parọ́ mọ́ lọ kò sí alábòsí kò sẹ́ni dábòsí tí ẹ burú bí ìtẹni tó parọ́ mọ́ lọ ọparọ́ mọ́ àwọn ayọ̀ ọlọ́run ó tú wọn tùkùtù ọparọ́ mọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ ń sọ ní tí ò sọ èyí tó sọ ó yí padà kúrò nídìí ń tọ́tọ́ sí i. kò sẹ́ni tọ́jà lábòsí ju eléyìí lọ a sì rí i pé irun wọn pọ̀ àwọn ẹni tó yẹ sọ ni wọn lọ́ lọ́n sọ ntọ́lọ́ bò wí ni wọn lọ́ lọ́n wí ìdí inú tó fi jẹ́ pé àwọn tí ń àwọn èèyàn lọ́nà ló kọ́ pé àwọn fi wọn mọ̀nà wọn pọ̀ wọn pọ̀ nítorí pé ẹni tí ò nípa sọ tí ń sọ sọ nínú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ń sọ borí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì amóhùnmáwòrán á rí i pé gbogbo èèyàn lọ́dọ̀ àfa báyìí nínú Ramadan gbogbo èèyàn lọ́dọ̀ àfa àtọ́mọ́lẹ́kí ó tó fẹ́ẹ̀lì àti etí ò fẹ́ẹ̀lì àti mu'allim gbogbo wọn ló sheikh kálukú kàgbé láwa ní orí ni wọ́n sì máa sọ̀rọ̀ lóríṣiríṣi wọ́n máa wéwèé kówèé. àrò sì já jáyàn jẹ pé sáà nàbí sọ̀bà ṣé n táyàwó ni tó àwọn ẹrú ọlọ́run ti ń gbọ́ ńkọ́ <laughs> àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún táwọn ń gbọ́ táwọn rúpin táwọn ń gbọ́ ṣe déédéé wọ́n sì máa parọ́ mọ́ lọ wọ́n máa parọ́ mọ́ ànábì sallallahu alaihi wa sallam tọ́ kò sẹ́ni tó sáàbò síbi irú wọn o torí pé ẹ̀ ń parọ́ mọ́ lọ ẹ̀ ń gbé ayọ̀ ọlọ́run ìtọ́lọ̀ sọ ẹlọ́lọ́ sọ ètò sọ èyí padà ulaika yanaluhum nasibuhum minal kitab oríṣiríṣi tafsir ló wá fún lẹ́yìn ọ̀kan nínú àwọn tafsir yìí báyìí ó ní pé àwọn eléyìí ntọ́lọ̀ wọn bá kọ pé yóò ṣe wọn láburú yóò ṣe wọn náà aburú tọ́lọ̀ wọn kọ pé yóò ṣe wọn yóò ṣe wọn náà látàrí ọ̀rọ̀ eléyìí tó ń pamọ́ lọ́wọ́ ojú wọn dúdú tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyam ojú wọn dúdú tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyam eléyìí jẹ́ tafsiri abdullahi ibn abbas radiyallahu anhuma tafsiri rami ó ní àwọn wọ̀nyẹn ẹni ẹ̀san ṣẹ́ tí wọ́n ṣe yọ jẹ́ tiwọn tó bá jẹ́ rere ni wọ́n rí rere tó bá sì já ìdá wọ́n bá ìdá pàdé. أولئك ينالهم نصيبهم من الكتاب مجاهد òun sọ pé tùmọ̀ ayà yìí lórí pé àdéhùn tọ́lọ̀ ń ṣe fún wọn ní rere àtàìdá gbogbo ẹ̀ ni wọ́n rí Qatada Ad-Dahhak àtàwọn míì nínú àwọn mufassirin ní táwọn náà sọ nù. tafsir míì ní ti Imam al táwọn sọ nínú tírà wọn táwọn afọ́ni tafsiri náà mí sì gbà wá láti ọ̀dọ̀ Muhammad ọmọ Ka'b al-Quradi wọn ni ulaika yanaluhum nasibuhum min al-kitab pípé ntọ́lọ̀ ń kọ́ fáwọn eléyìí wọn ò rí wọn ò rí nílé ayé ń bì ntọ́lọ̀ ń kọ́ pé wọn ò rí láyé wọn ò rí iṣẹ́ wọn tí wọn ò ṣe tọ́lọ̀ ń pé wọn ò ṣe wọn ò rí ṣe láyé arizikì tọ́lọ̀ ń pé wọn ò rí wọn ò rí láyé iye ọjọ́ tó lọ nǹkan kó wọn lò wọn lò láyé gbogbo ẹ̀ ni wọn rí kése pé á ti torí pé wọ́n pọ̀rọ̀ ọlọ́run ní rọ káwa tètè ká wọn kó olókè pẹ̀ kése pé á ti torí pé wọ́n pọ̀rọ̀ ọlọ́run ọba ní rọ iṣẹ́ tá a ní wọn rí ṣe láyé kí wọ́n má rí ṣe má kése pé á ti torí pé wọ́n pọ̀rọ̀ ọlọ́run rọ káwa dínà àrísìkí má wọn rárá o torí rẹ̀ ni Imam Al-Qurtubi wọn lélẹ́yìí làwọn sálẹ̀ sáà. الإمام ibn jarir tabari sheikh mufassiri àwọn náà sẹlẹ ìlẹsà wípé ìpọ̀rọ̀ ọlọ́run nírọ̀ kò pé kọ́ ọmọ ìrìn tọ́lọ̀ ń sọ pé òrìṣẹ́ láyé ṣe ọkọ̀ lé ó ra mọ́tò ó ṣe gbogbo ẹ̀ kọ́ ọmọ lérò pé bóyá ẹ tó bá pé tá à ń ṣe ọ̀dà bó la ṣe rí lẹ́kọ́ tó bá pé tá à ń ṣe ọ̀dà mọ́tò la páàkì kalẹ̀ yẹn tó bá pé tá à ń ṣe ọ̀dà sọ̀rọ̀ pé táwọn ọmọ lérò nù wàá rí ṣe gbogbo ẹ̀ wàá rí ṣe arísìkì tó lọ kọ pé ó ní wàá ní iye ọjọ́ tó lọ sọ pé ó lò láyé náà ló lò ṣùgbọ́n o pé wàhálà túnbọ̀ tán rí o pé wàhálà túnbọ̀ tán rí eléyìí lọ̀rọ̀ tó lágbára jù pé àwọn tí wọ́n pọ̀rọ̀ ọlọ́ọ̀nirọ́ tán parọ́ mọ́ tán pọ̀rọ̀ ọlọ́ọ̀nirọ́ tí wọ́n ń sọ pọ̀rọ̀ ọlọ́ọ̀n tọ́ka sí tọ́ tọ́ka sí ntọ́lọ̀ ń sọ pé wọ́n ò rìsè láyé wọ́n ò rìsè arizikì tọ́lọ̀ ń kọ́ fún wọn wọ́n ò rì àti pé pápá gan gbọ́dọ̀ kú wọn wá pé wọn ò ní kú ṣùgbọ́n kí ni ó ṣe wọn hatta idha ja'atuhum rusuluna yatawaffawnahum ẹ retí o kí ni ó ṣe wọn lọ́jọ́ táwọn ìránṣẹ́ àwọ̀ ọlọ́run bá dé wá bá wọn láti gbẹ̀mí wọn níjọ́ tí àwọn aránṣẹ́ wa bá dé láti gbẹ̀mí wọn àyà yìí ń bẹnu àyà tó tọ́ka sí pé màlẹ́kà kú ó láwọn màlẹ́kà ti ràn lọ́wọ́ màlẹ́kà kú ẹyọ kan ni ṣùgbọ́n ní àwọn màlẹ́kà míì ti ràn lọ́wọ́ láti gbẹ̀mí àwọn ẹni tọ́jọ́ kú wọn bá pé ìdí nìyí tọ́lọ́ sọ pé ẹ títí tí ó fi di pé àwọn títí dijọ́ wo ni ṣebí títí dijọ́ tí àwọn aránṣẹ́ wo dé wá bá wọn ni tí wọ́n wàá gbẹ̀mí wọn torí ẹ̀ níjọ́ yẹn kò sóríire fọlórí ibù kẹ́ bọ́lá ṣe sọ pé innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun dájúdájú àwọn ẹni tó ń parọ́ mọ́lọ́ wọn ò ní sóríire o wọn à ní sóríire mata'un fid dunya ìgbádùn kékeré iná ni tiwọn tí wọ́n jẹ láyé mi thumma ilayna marji'uhum lẹ́yìn rẹ̀ ọ̀dọ̀ àwọn ọlọ́wọ́n bá ni wọ́n fàbọ̀ sí o thumma nudhiquhumul 'adhaba ash-shadid lẹ́yìn rẹ̀ àmọ́ ọtọ́ ìyà tó le koko àmọ́ ọtọ́ wò bima kanu yakfurun nítorí àgbàgbọ́ tí wọ́n ṣe ó túmọ̀ sí pé wọ́n gbádùn láyé àwọn náà wọ́n rì ṣe láyé wọ́n rì àrísìkì.

torí pé téèyàn bá ń mọ irú ìyàtọ̀ lọ́n pèsè kalẹ̀ dẹni tó bá takò tiẹ̀ ọkàn yẹn ò máa bàjẹ́ fẹ́ni tó bá ṣe kèfèrí ah, kí lọ́kàn yín balẹ̀ sí lórí ìbàjẹ́ tẹ̀ ń se yìí kí lọ́kàn yín lọ́ balẹ̀ lórí ìbàjẹ́ tẹ̀ ń ṣe yìí sí sẹ́yìn ò mọ̀ wò pé à ń pè yín à ń pè yín ẹsẹ̀ tó lọ́ ẹsẹ̀ tó ẹ̀ sì gbọ́ ẹ̀ gbà garanti wò lẹ́ni ọlọ́run bá ń fi ànábì lọ́kàn balẹ̀ ese fi gbogbo àwọn tí wọ́n tọ ojú ọ̀nà rẹ̀ lọ́kàn balẹ̀ pẹ́ni tó bá ṣe kèfèrí o fala yahzunka kufru má jẹ́ kí àgbàgbọ́ rẹ̀ ọbọ̀ ọlọ́kàn jẹ́ o ilayna marji'uhum ọ̀dọ̀ wa ni wọ́n fàbọ̀ sí fanunabbi'uhum bima 'amilu á wà fún wọn nírò nípa tí wọ́n gbélé ayé ṣe inna Allaha 'alimun bidhatis sudur ọlọ́run máa ti wáyà kálukú ká tó numati'uhum qalila ẹ jẹ́ àti wọ́n gbádùn díẹ̀ láàyè ẹ fi wọ́n lẹ̀ jẹ́ wọ́n gbádùn díẹ̀ láàyè thumma tarruhum ila adabin ghalil lẹ́yìn náà á mú wọn á mú wọn á tú láàsì wọn wọnú yàtọ̀ lè koko lọ́la kìyàmù ọlọ́dà kò má ṣe tiwa bẹ́ẹ̀ torí ẹ̀ ń gbèsè jẹ́ pé kí ẹ̀ máa ń takùtọ̀ lọ́n kọ́mẹ́tọ̀ kan wọn balẹ̀ o téèyàn bá tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kọ́mọ́sàsùn nára o ọlọ́run dẹ ọ ni o ọ jẹ ìwọ̀nba tọ́lọ́n kọ́ póòrì láyé torí kó lè bá lọ sí kòńgẹ́ ìyá tọ́lọ́n ti pèsè kalẹ̀ jọ. ọ̀rọ̀ ọlọ́run tó ní hatta idha ja'atuhum rusuluna yatawaffawnahum tẹ́bí títí tí àwọn aránṣẹ́ wọ́n fi dé wá bá wọn ni láti wá gbẹ̀mí wọn. qalu aynama kuntum tad'una min dunillah ọmọlẹ́kọ̀ọ́ máa bi wọ́n léèrè pé àwọn tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́mbo ni wọ́n wà lónìí àwọn tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́ níbo làwọn wà lónìí kọlu bọlu àná wọ́n ní wọ́n ti sọnù wọ́n ti sá mọ́ alọ́ wọ́n ti pa wá ti wọ́n ti fi wá lẹ̀ níbo làwọn nǹkan yẹn wá wà tí wọ́n kún tí wọ́n ní wọ́n á gbà yín lẹ̀ lónìí àṣetọ́ni tẹ̀ ń sìn dà lónìí àwọn àlìjánu tẹ̀ ń pè dà lónìí Ọbàtálá tẹ̀ ń pè dà lónìí oṣù oko tẹ́ ń pè dà lónìí tó gbogbo wọn ti sá lọ wọn fi yín lẹ ọlọ́wọ́n bá ń fún wa ní ìròyìn bíi pé ńgbà táwọn mọ̀lẹ́kà tó bá wá gbẹ̀mí àwọn ọ̀sẹ̀ bọ̀ wọn ò fi kú sẹ́rù bá wọn wọn ò sì gba ẹ̀mí wọn lọ sínú náà wọn máa sọ fún wọn pé ntẹ́ǹ ń sẹ́bọ́ sọ́lọ̀ ń dà nílé ayé àwọn ntẹ́ǹ pè lẹ́yìn ọlọ́wọ́n bá dà lónìí tẹ́ǹ sìn yàtọ̀ sọ́lọ̀ àwọn ṣéwù dà àwọn ṣéwù tó sọ pé ẹ dìde ru àwọn gbẹ̀yìn wà lìjánà dà ẹ pè wọn wọn wá gbà yín lẹ lónìí nínú tẹ wà nù ẹ. qalu dhallu anna ẹ má da wọn lóhùn wọn ti sá mọ́ alọ́ mo láǹfààní kan tẹ́tẹ́ lè ṣe fúlù ẹ̀ tẹ́lẹ̀ náà láwọn olórí ibú ok olórí ibú làwọn lónìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wọn lólórí ibú. وشهدوا على وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين àwọn fúnra ara wọn wàá fọ ara wọn gbà wọn jẹ́jẹ́ pé kèfèrí làwa o wọn ní kèfèrí làwọn o ní ìgbà tí ò wúlò mà ni wọn gbà pé kèfèrí làwọn. tọ kí wọn á ní láárí gbígbà tẹ gbà ní ìsìn nígbà tó ti bọ́ orí kí láǹfààní gbígbà tẹ gba ní ìsìn nígbà tó ti dájú pé nu náà lẹ̀ lọ kí láǹfààní gbígbà tẹ gbà nígbà tí ò wúlò mà tọrọ yín ti padà já sórí ibu àsìkò yìí lọ́lọ́wọ́n bọ̀ fẹ́ pé ká dúró de o kó tó di pàwọ́ ọgbọ̀ o tọ́lọ́n fi ní ká máa tẹ́tí gbọ́rọ̀ òun o ká lè bá àyíwá padà kó tó di pé yóò di àbámọ̀ mọ́ wa lọ́wọ́ àsìkò àbámọ̀ yìí lọ́lọ́wọ́n bá fẹ́ là wá kúrò ńbẹ́ tá a fi jẹ́ mùsùlùmí tá à ń sojú kòkòrò láti tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dọ́ wa wa oníkàlùkù mójútẹ́sìn rẹ̀ oníkàlùkù ọbẹ̀rù ọlọ́run oníkàlùkù ọ̀rántí pé ọjọ́ kan ọjọ́ kan o tí gbogbo ń dáhùn wíyì tí ó padà mọ́ lóòótọ́ o kò wá ní sẹ́nìkan tó lè pè jẹ́rìí sí ma òdodo ni àbí èso òdodo ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórí àtúmọ̀ tẹ̀lé jẹ́ kó ràn wá lọ́wọ́ lórí àtúmọ̀ tẹ̀lé tà nàbì rẹ̀ Muhammad sallallahu alayhi wa ọlọ́run kó sì kẹwàá ká kú kó kẹwàá nínú sàárè wa kó gbà wá kó là wá kó kẹwàá lọ́la gbẹ̀ndàlùkìyàm kó má sì wá lọ́ọ́ máa ná kó má jẹ́ kí iná kó jẹ ara wa kó sì má ṣe wá lọ́kàn nínú ẹni tí ó sori ibú láyé abilọ́lá òkè yá pẹ̀lú ògbó ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ wa yóò tún wáyé ní ọjọ́ àlàrúbá tí ń bọ̀ kò ní sí lọ́la torí pé ní ìdánilẹ́kọ̀ọ́ nílùú mi lọ́la abiola wọn wa kó ṣàánú gbogbo wa subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك wa atubu ilayk sáwọn lè bẹ̀rẹ̀ níjọ́ kejì ọdún kò bá dáa pé kẹ́ ẹ ṣe sùúrù náà kẹ́ ẹ kọ́kọ́ gba rọmọdọ́ọ̀nù tán nígbà tí ẹ bá gba rọmọdọ́ọ̀nù já kẹ́ ẹ máa wá béèrè lẹ́yìn náà ẹ má kàn jù alẹ́ kùsà. naam kí lè kó kọ rẹ̀ Waraqa bọ̀nù Nawfal. àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ bíi dáàdi sí wọn tẹ́ ẹ bá rí kẹ́ ẹ wa náà alaikum salaam. ṣé èyí tí a máa mú wálé ìsọ̀rọ̀ ní ìṣọ̀ ṣé lẹ́yìn tàràwọ̀ làwọn ti wà àwọn àwọn náfìlà rákà méjìlá tànàbí sallallahu alaihi wasallam sọpẹ ní wàá mójútó lóru àti lọ́sàn Ọlọ́run ọbọ ti torí wọn kọ́lé kan fún lálùjẹnà àmọ́ pé nínú àwọn náfìlà ẹni rákà méjì lẹ́yìn salatul Isha oníbèrè wa gbé nínú Ramadan nísì sí àmọ́ mú wa ṣáájú sọ̀látù tarawih ní abilẹ́yìn tarawih alẹ́muwalẹ́yìn sọ̀látù tarawih eh, ṣáájú sọ̀látù tarawih kótó di kó abẹ́rẹ́ sọ̀látù tarawih láàmúwa téèyàn bá muwa tó muwa lẹ́yìn tarawih abilẹ́yìn wítìr oṣù tó burú mi kẹ́bà ṣe ṣàlàyé pé wà nù súnà kó ànábì máa ń ṣe rákà méjì lẹ́yìn wítìr eléyìí tó túmọ̀ sí pé tá a bá ní náfìlà kan tá a ṣe lẹ́yìn wítìr kò burú parí ìkọsẹ̀. owó ò ní fún ṣé ń fún lérè àbí ń fún lójú owó. ten thousand ìgbà míì twenty ìgbà míì two hundred thousand tí káwọn máa fi ṣòwò ẹnìkan á fi ń ṣòwò ẹni tí wọn fi ń ṣòwò yìí wọn á lòun ò ṣùgbọ́n tó nǹkan mà ní pé tó bá ti wọlé ìgbà míì ń bẹ tó ń fún olówó ní ẹgbẹ̀rún mẹ́wàá ìgbà ogún ẹgbẹ̀rún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹni tí wọ́n ń fún lówó báwọn kò ti máa jèlé nítorí dájú ni pé lè ní jẹ ń gba èlé lórí owó tó fún wọn nù bí ìgbà tó yá ni lówó gbèlè nù torí lábẹ́ òfin ọlọ́run kọtọ káyàyàn lówó ká máa gbélé lórí rẹ̀ tó bá ṣe é pé òwò lẹ bá fẹ́ máa fowó yẹn sí lódodo nítẹ̀sẹ̀ ni wípé a gbọ́dọ̀ mọ níta fowó sí níta fowó rà tá a fẹ́ máa tà àti rà kalẹ̀ a sì máa yí tá a rà ìgbà wo láà máa fi ìṣirò owó sí. Si táàbì mọ iye tá a pa iye tá a jẹ lérè lórí ojú owó bẹ́ẹ̀yìn oṣù mẹ́fà mẹ́fà bẹ́ẹ̀yìn oṣù kọ̀ọ̀kan bẹ́ẹ̀yìn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan bí bísínẹ́sì yẹn bá ṣe rí kódà ó lè jẹ́ kó jojúmọ́ bí bísínẹ́sì yẹn bá ṣe rí bá a kó oúnjẹ lẹ́ ń ta oúnjẹ ń sì ń yá ń bẹ̀ ẹ lè má sírò rẹ̀ lójoojúmọ́ pé lónìí o àmọ́ kí gbogbo two hundred thousand yìí la fi pè lò ìgbà tá a ka owó nírọ̀lẹ́ owó ti di four hundred àjẹpẹ́rẹ́ èlò la jẹ two hundred àwọn àtijọ́ kan ìpè báyìí láàmà péré èrè tá a jẹun bàbá ti ṣe ní ká pín àmà pín lójoojúmọ́ ìta bá sì pè lọ́sọ̀ọ̀sẹ̀ láàmà sírò rẹ̀ bàbá ti sírò rẹ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ ìta pè lóṣooṣù oṣooṣù ìta pè ní oṣù mẹ́fà mẹ́fà mẹ́fà mẹ́fà ọdọọdún ọdọọdún sàmọ́ pé ọwọ́ akówó fẹ́nìkan yọ máa fún iye báyìí bó bá ti yọ èlé lọ ń gbà ọ ọlọ́run sì ṣèlè lé o. aleykum salaam. wọn lọ rọṣẹ kan wọn wá kọ sínú rẹ pé kóòdù kan tó wà ń bẹ o bọ́ ọba ti fi ránṣẹ́ sí nọ́mbà tó wà o wọ́n bùn ọ ní káàdì tó fi pè yàn pé sọ́tọ̀ káwọn o pé kóòdù ni gbogbo àwọn nǹkan yẹn ọjà tí wọ́n ń tà pẹ̀lú pé tó bá rà wá bẹ́bùn bẹ́ẹ̀ lábẹ́ òfin tẹ̀tẹ̀ ni tẹ̀tẹ̀ ni pé kò àwọn òsì sì fẹ́ máa ṣẹ̀rí tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn káfìrí ni wọn torí wọn sọ pé tó bá ra sọ́ọ̀fù yìí o ọ̀bọ̀ owó ń àbí òsì wọn sọ pé gbòó ẹ̀rí tí kálukú rà ti kẹ̀tíkẹ̀ ni wọn máa ra tí wọn máa tù pé náírà mẹ́wàá ló ń bá ń bẹ̀ eléyìí pé hundred lè mí bá tún lọ kó ra mẹ́wàá gbogbo wọn náà sì ti ma bẹ́ẹ̀ kó tó rà á ó ti ma bẹ́ẹ̀ wọ́n gba kóòdù kan ní ọsẹ ló fi ra á ti ta nù. ọ ma bẹ́ẹ̀ tó fi ra á wọn á ní kó pe nọ́mbà yìí wọ́n gbọ́dọ̀ pe nǹkan kan pe nọ́mbà kò náà. yàtọ̀ sí pé wọ́n mọ̀ pé wọ́n ń ta tẹ́tẹ́ kan bíi sẹ́ẹ̀tì nísìnyí tẹ́tẹ́ ibi tí tẹ́tẹ́ pọ̀ sí jù nù wọ́n lè ní kó lóòdù two hundred àwọn fún four hundred tẹ́tẹ́ ni lábẹ́ òfin ṣẹ̀ríà so gbogbo ẹ̀ náà làwọn èèyàn sì ń dọ́gbọ́n jẹ tí ó kó bá wọn ní rọrùn jọ́gbọ́n dá òkè àná wọ́n wá sọ pé wọ́n lọ́nbó lọ́ràn yìí ti wá wọ́n wá sọ pé di káàdì ni káàdì tó ń fi ń pè ló kó bọ̀ jọ́gbọ́n dá òkè àná tọ́ nísìnyí wọ́n kàn lóòdù káàdì hundred naira ni láì jẹ́ pé wọ́n fọkàn sí pẹ́ẹ́nì kó fún ọ ní nǹkan kan ó tiẹ̀ mà ó tiẹ̀ fẹ́ mà torí onírú àwọn tí máa sọ̀rọ̀ ìgbìn fún ọ lọ́rẹ̀ wọ́n bá sì dọ́bù rẹ̀ máa bọ́rọ̀ rẹ̀ lọ torí pé wọ́n ọ̀rá torí ẹ̀ kò sì sí tọkàn pẹ̀lú ẹ̀ lè jẹ́ bó sì jẹ́ ṣùgbọ́n tọ́sẹ́ ìdí tó fi ní pè wọ́n ni pé sọ́wọ́n pé ọlọ́wà ṣẹ̀ṣẹ̀ prósẹ́sì ẹ̀ níìsì tó ọ̀gbọ́dọ̀ prósẹ́sì náà. Alaikum salaam. ẹni tó yẹ pé báyà ń ṣe tọ̀rí kọ̀ ó ti wá rí i pé ó dàbí ìgbà tí tọ̀rí kọ̀ yóò kó báyà lásán ni kí ẹsẹ̀ kọ́ dàbí ọ́ dájú ni sọ wá ló ń fẹ́ túbà ń fẹ́ máa ṣe súnà ṣé yọ wẹ̀ sínú Islam àbí ọkàn pé mi náà di ẹni tí ń tẹ̀lé súnà ẹ máa ṣe láì súnà fún mi kí n máa tẹ̀lé kò tó kó ní kẹ́ ẹ máa ṣàlàyé súnà fún un pàápàá jùlọ tọ̀rí kọ̀dúrẹ́ pé ó ṣàkójọpọ̀ ní tó ní kúfúrò nínú So yóò tún bá lọ sọ́dọ̀ lọ yóò wá sọ pé amantu billah mo gbọ́ lọ́n gbọ́ wáyé gbaná ni wọ́n á padà sínú Islam gidi kò sì gbọ́dọ̀ padà sí di dàgbàdàgbà ti tẹ́lẹ̀ mọ́ àbùkátà pé ká sọ fún kọ́ lọ́wọ́ nàám.

sọtẹ́ ìwọ̀n kótó náà bá ti táwọn náà bá ti gbọ́ pẹ́pẹ́ kéènì lẹ́yìn tó ti kó wa wọ́n tó wá lọ jáde èmi ti jáde o tó bá jẹ́ pé òwe lèèyàn ti kọ èèyàn kọ̀wé nípa àsìlà yóò tún wá kọ̀wé nípa àmàlà yóò wá jẹ́ kó kó gbogbo òwe tó ń kọ ọ̀hún ètò bá sẹ́kù lórí àtẹ̀kùn kókó kò sí fún títà mọ́ yóò wá kọ̀wé tó dáa èyí tí yẹn bá ti sọ lọ́rọ̀ kò sí jáde nídánilẹ́kọ̀ọ́ wàá tún sí dánilẹ́kọ̀ọ́ ti dáadáa láti fi yá àwọn èèyàn èmi ò ṣe mọ́ o kí wọ́n lọ rí tó fi à èmi ò ṣe mọ́ ó sì ṣàlàyé nítorí so so that gbogbo ẹni tó bá ní ìwọ ló máa ń tẹ̀lé ìwọ ń bọ́ pa ọ̀bọ́sẹ̀ kú lọ́dọ̀ kò sí tó pa wà tiẹ̀ torí ẹ̀ láyé ń bí abilọ́lá kìyàmà kò sí connection kan whatsoever ẹni tó sì ti kú tọ́yẹ pé ìwọ náà ni òsì lọ́nà tó fi kú tó kú lórí ìsìn ọ̀ ń tọrọ kọ́ lọ́wọ́ forí jẹun pèsè kó lọ́wọ́ forí jẹun wọ náà lálẹ́ kù sọ. ṣe sọláàtì dáadáa sóbìnrin lè ṣe sọláàtì tó kù lọ dáadáa. kò sí tàn kò sí tàn tó bá máa ma jẹ alátàrí kọ jẹun àbọ̀mọ́ni kò tàn àmọ́ dára èèyàn burúkú sì ni ó yẹ kó kábùkù tẹsùmá tí ọmọ wò kó wọn sìn kankan tẹsùmá tẹ gbàfílà rẹ dànù wá èèyàn burúkú jáde jáde sẹ́mi pé lọ́la yóò sọ̀rọ̀ abáti bá àwọn jẹ àmọ́ pé yóò ṣe tanran bíbọ́kùn lọ́rùn ẹrú gbígbá oṣù méjì tàbí ọbọ hmm, eléyẹn wà fẹ́ni tí ọba máa mọ̀ bóbìnrin lò eléyẹn làdé ti wà lórí rẹ̀ ṣùgbọ́n ìjọ ń sọ pé tó bá jẹun àbí tó bá máa máa mú mi ó tún ṣe tààrà ọ̀rọ̀ Imam Malik àwọn wò ó sí bíbóbìnrin lò wípé sebílẹ̀ mi máa máa bàwẹ̀ rẹ̀ jẹ́ ni eléyìí náà máa máa bàwẹ̀ rẹ̀ jẹ́ ni ó yẹ ká fún náà nídàájọ́ irú ìta àfúntìn kẹlòmí náà ọmọ bá sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni pé ìjẹ́rìí wá lórí rẹ̀ bẹ́ẹ̀rì sí wà láàmà lò àní lò fún jọ wà lò. Alaikum salaam ẹlòmíì wà tó yẹ pé irú ìyà bẹ́ẹ̀ kò ní kà fún wípé òun sí. àìkákùn òpin káwọ a máa sọ tí ọba ṣe déédéé ṣe mọ̀ pé àìní kàkùn ló sọ àwọn àfáàdù purọ́ tọ́ra àwọn ti wò pé tá a bá sọ owó ìtọ́wánu ṣẹ̀rí àìfún àbí òye gbogbo wọn máa tẹ òfin lójúmọ́lẹ̀ ìdínú dání dání olùdókòwò tó ọba lọ bí olóko iye òkèlè tó ọba jẹ iye ọdún tó sẹnu náà jà hàn <laughs> tọrọ ti wọ pé tó ń bá parọ́ báwọn ilé ìfìgbẹ́rù ẹ̀kọ́ nídìí kẹ́ parọ́ mẹ́sìn ọ̀lọ́ ntọ́jú òdòdó náà lẹ sọ fáwọn torí pé ẹni tí ń bẹ̀rù na ó ti tó ó dìnà sáti màámà já àwẹ̀ rẹ̀ pẹ̀lú oúnjẹ àbómi tó bá mọ̀ pé tó ń sìn ni ẹni tí máa ń ọ ọlọ́run ti tó bí ọmọ pánú gbogbo ṣebí tọ́lọ̀ ń fẹ́ la látara àwẹ̀ náà ní dè wá ọlọ́run ní la'allakum tattaqun kẹ́lẹ́ máa bẹ̀rù ọlọ́run ṣebí payọ̀ ọlọ́run náà ní òjì àjẹ tani ó mọ̀ ìṣẹ́ni tí ó mọ̀ àmọ́ payọ̀ ọlọ́run tó ìpayọ̀ ọlọ́run tó bá wá rí látara àwẹ̀ oní ọ̀sẹ̀ kù kù ọ́ tó fi rí lò nínú ìgbésí ayé rẹ̀ yòókù ìní ó fi jẹ́ pé nínú ìgbésí ayé rẹ̀ tọ́lọ́mbà kọ́ pé tí èsì ìyàwó rẹ kọ́bọ́ra rẹ̀ wò kó ní dandan àfikọ́ kó ń ṣe zìnà tí máa sọ pé mi ń ọlọ táwọn kọ́ ga ẹ̀hẹ́n ọ̀ wá wà train pẹ̀lú pẹ̀lú àwẹ̀ sọmọ pé ó ṣòro ń jọyìn ó ṣòro ń ó kọ́kọ́ dáràn náà máa gbé nà lọ́hán gọ̀fóró rahim fàlàforí dín lọ́lọ́ torí ọ̀dọ̀ wọn àwọn afa kan bẹ̀rù ọlọ ìtọ́lọ́wọ́n bá sọ. ẹ má sọ ẹ má parọ́ ọmọ lọ irú ẹ náà ní í ṣe àwọn ọ̀dọ́ kan náà ní í sìn tó jẹ́ pé àwọn náà máa wò pé ní táwọn ní kẹ́ ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ lẹ́rọ àti káwọn pè ní kèfèrí náà irú ẹ náà sọ pé tó bá mú tẹ̀sí bá lọ ó ti kí ni ó ti di kèfèrí àbí òye wa tó <laughs> tó bá fi síbi jẹun ó ti ṣe kí ni ó ti di kèfèrí gbogbo orú rẹ náà nù àwọn alárekùn dá ntí ìbá sáré ẹ̀sìn ẹ má gbé wọnú ẹ̀sìn iná lànà sallallahu alaihi wasallam sọ pé ntọ́ rọrùn lẹ̀sìn ẹnì kan ò ní fọwọ́ ìlé mẹ́sìn àbí kẹ́sìn ò borí ẹ̀ sẹ́wọ̀n pé ìgbà gbogbo nǹkan yìí èsè tuntun ìgbà kan àwọn kan ti wà tí wọ́n máa ń sọ pé tó bá fagbó sọ́wọ́ ó di tó bá lu awù ó di kíni ó tó bá gun mọ́tò ó di so eléyìí tó dínkù díẹ̀ àwọn fìtínà tuntun míì tó dé tó bá fi síbi jẹun wọn lò di kèfèrí tó bá mutẹ́tù bá lọ wọn lò di kèfèrí tó gbogbo ru àwọn eléyìí náà àwọn fìtínà torí pé àwọn àríkúndá àtàṣejù níṣẹ́ ló máa ń wáyé nígbà tá gbọ́yé tó péye ọba sí ń pa ẹ̀sìn àwọn sì máa wò pé until táwọn bá sọ ipò di kèfèrí ló tó lè filẹ̀ Islam sì sọ wípé tó o bá pẹ́ni tí ò ya kèfèrí ní kèfèrí ìwọ ló mo rò pé wa ìdí tá a fi gbọ́dọ̀ sọ ẹnu wa ni ka four or three kìíní kan nàbà àdìbò àgbẹ̀ kọkàn delete ẹ̀ delete kìíní kan rubbish nonsense so gbàtẹ́mi ò bá ti mọ ẹni tí wọ́n láwọn ń sìn èmi kàn load card tẹ̀ you don't have problem but kọ́jà pé láti pilẹ̀ ní tèmi náà fojú sùnù òbòrò ẹ̀rẹ́ lómi ní ìṣèjọ́ máa sọ pé ẹ̀ wọn ò ní load card àfijọba ìṣèjọba ètò tó máa load ìjọ yẹn wọ́n á dọ́bù rẹ̀ fún un so gbogbo eléyìí ẹsẹ mọ pé àwọn aslam kò sí tọ́ka àwọn pẹ̀lú islam kódà àwọn kọ́mpìnì mi wà ń bẹ̀ tó ṣe pé àwọn mùsùlùmí ló ní yẹ́bi al-ittisalat yẹn gbọ́dọ̀ lẹ́yìn pé náà ittisalat ittisalat àwọn lárúbáwá ni wọ́n ní àwọn imarat al-arabiyya al-muttahida united arab emirates àwọn ni wọ́n ní so bẹ́ẹ̀ náà ni zayin yẹn tẹ̀lé àwọn náà wọ́n ní so kò sí tọ́ka àwọn pẹ̀lú pé bóyá ọ̀kan bá ìsìláàmù ọ̀kan ọ̀bá ìsìláàmù owó làwọn náà wá competition làwọn ń ṣe bí wọ́n sì ṣe ń ṣeun náà wọ́n ń ṣe lárúbáwá so báwọn bá sì ṣe ń sọ ìlànà olùmọ̀tìlẹ̀ lárúbáwá náà ń sọ fáwọn èèyàn náà ti pọ̀ jù láàrin nìkan so báwọn sì ṣe ń sọ yìí bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀tìlẹ̀ lárúbáwá náà ń sọ fáwọn èèyàn mẹ́sìn ọlọ́run ṣe rí nu ẹ̀yin ó ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tó bá fẹ́ kọgbọ́kọgbà ẹni tó bá sì fẹ́ kọgbọ́kọmọgbà oní òròjọ eléyìí jẹ́ lóṣù jẹ́ àríkò.

so agbọ́dọ̀ túmọ̀ àdìsí yẹn lọ́nà tí òfin ní takora wọn ni tóró ló sọ fún wa pé sọláàtù láìlí mẹtìnà mẹtìnà ọ̀rọ̀ rẹ̀ sínú wọn á ròyìn fún wa nù sẹ rẹ kíkẹ́ máa ń ṣe rákà mẹ́rin kó tó tún ṣe mẹ́rin ó túmọ̀ sí pé yóò ṣe méjì yọ sàlámù yóò tún ṣe méjì yọ sàlámù tí méjì bá kún méjì ó di kíni ó di mẹ́rin lẹ́yìn ìgbà tó bá di mẹ́rin ni ó jókòó yóò sinmi kó tó tún di kó tún bẹ̀rẹ̀ sọláàtì yóò tún ṣe méjì yóò tún sálámà yóò tún ṣe méjì yóò tún sálámà lẹ́yìn tí méjì ń bá tún pé mẹ́rin yóò tún jókòó yóò tún sinmi kó tó wá di kó ṣe wítìrì eléyẹn naam ìtumọ̀ mẹ́rin yẹn kí ẹ ṣe kó ṣe mẹ́rin papọ̀ nítorí pé ọ̀rọ̀ tó bá takò sẹ́ ọ̀rọ̀ la máa ń tì síwájú ọ̀rọ̀ ló sì sọ pé sọ̀rọ̀tò lẹ́yìnlẹ́ mẹ́tìnà mẹ́tìnà ànábì ọlọ́yin sì takò ń tó bá sọ eléyìí jẹ́ lọ́sọ̀ bẹ́ẹ̀ ni ètò pọ̀jù nípa anabi máa ń kí papọ̀ mẹ́ta ètò pọ̀jù subhanakallah alhamdulilayi sọlá ń la ilaha illa ant astaghfirullah.